من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ọlọ́run gbogbo ẹni tó bá ṣe dáadáa ọkùnrin ní tàbí obìnrin kọ́sá ti jẹ́ múmin àbẹ́ rí nǹkan mẹ́ tẹ́yìn bá ṣe dáadáa tí ó bá jẹ́ múmin àti ìdánù ni kò nítumọ̀ àmọ́ tó bá ṣe dáadáa jẹ́ kí ìmánì ó kún ẹni tó ṣe dáadáa lọ́kùnrin àbí lóbìnrin sí àwọn yorùbá láì tí wọ́n sọ ipò obìnrin ọ̀lẹ́sìn ọlọ́ni ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ìbá àjákọ ìbá àjábo báwo wá làwọn obìnrin ti ṣe wà lẹ́jẹ̀nà táwọn ọba lẹ́sìn wọ́n sì máa tẹ̀sí torí ẹ̀ lọ́lọ́wọ́n bá ń ṣe àfihàn fún wa bí ẹni tó bá ṣe dáadáa ìdáǹpẹ ní dáadáa oná lẹsìn Ọlọ́run kìí kan ṣe pé tọba rí ni asọyàyà tọba kí ni tán àtúnfikúnlẹ̀ sí ẹni tó ṣe pé kí máa fàyàn mára ọ̀rọ̀ ẹnu rẹ̀ fàyàn mára ojú rẹ̀ gan fàyàn mára ìwà rẹ̀ dáa gbogbo eléyìí kọ́ ni wà á tún da alábẹ́ òfin ọlọ tẹ́ máa ń sọ̀rọ̀ wá da alábẹ́ òfin ọlọ àkọ́kọ́ nǹkan tó kọ́ wọ ọbẹ̀ ní pé wọ́n ń ṣẹ̀sìn dáadáa Ọ ń ṣẹ̀sìn dáadáa ẹ̀yin ń ṣẹ̀sìn dáadáa ọlọ́yàyà ọyọ̀ mẹ́yà irọ́ lásán gbogbo ayé gbẹ̀sán rẹ̀ bẹ́ẹ̀ máa sọ hmm lágbájá wà rẹ̀ da ọlọ́yàyà ó ti ẹ̀fà yàmára ó ti gbẹ̀sán rẹ̀ láyé nù kò sí ní tí wọ́n sọ fùfún yá síbẹ̀ gbogbo wa rí gbogbo wa tó da tí ọba sí mánì ẹni tí ọba ti ní imáàní kò sí fẹ́ẹ́ ṣẹlẹ̀ sọ pé ìwà rẹ̀ dáa tá a sọ pé ìwà rẹ̀ dáa a jẹ́ pé àkọ́kọ́ píríncípù tá a máa ń sọ pé ìwà èèyàn dáa òun náà ní al-iman torí ẹ̀ nígbà táwọn olùmọ̀ ẹ̀sìn Islam tó máa ń ṣàlàyé al-akhlaq ìwà àkọ́kọ́ nǹkan tí mo kọ́kọ́ wá ní al nítorí pé báwo ló ṣe fẹ́ sọ pé oníwà ńgbà tó ọba ní imáàní báwo ló ṣe fẹ́ sọ pé onímáàní ńgbà tó ọba níwà sọ nǹkan méjèèjì mútẹlẹ zìmà eléyìí ó lè wà kéèyàn má sí tẹ́lẹ̀ ìbá ti lọ èkejì náà lọ torí rẹ̀ là ń sẹ sọ yìí pé ìwà inú ẹ̀sìn ló wà ẹni tí ò bá ti níwà a lè sọ pé ẹni tí ò bá ti lẹ́sìn a lè sọ ní ìwà. فلنحيينه حياة طيبة الله ني آمو سمي ني سمي تدّا nílé ayé ń bì gbogbo ẹni tó bá ti ṣe dáadáa tó sì jẹ́ mùmínì yóò ṣe sẹ̀mí tó dáa láyé wala najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun á wàá san wọ́n lẹ́san eléyìí tó dáa ju nǹkan tí wọ́n ṣe nílé ayé lọ nítorí pé aláàánú lọ́lọ́ kí lẹ́yìn ṣe kí ni ọlọ́run àbò fi sàn yín torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yẹn sá dáadáa ẹ̀san tẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run yóò tẹ́bá wá wọ àyà yìí ẹ rí i pé ọlọ́run ní wala najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun á san wọn lẹ́sàn-án wọn lẹ́sàn-án tó dáa ju tí wọ́n ṣe níṣẹ́ lọ. a ti sọ pé iṣẹ́ nìkan ò lè gbé wà lẹ́jẹ̀nà àyàfi tó bá wọ ọlọ́run láti fi kẹrẹ̀ kárí èèyàn kọ́lọ̀ ń dákun kó ṣe wá lẹ́ni tí kẹrẹ̀ ọ̀ kárí. walakin kò lè ṣeéṣe o kí ìkẹ́ rẹ̀ kọ́ kárí wa tá a bá gbàgbọ́ ìkẹ́ rẹ̀ ò lè kárí wa tá ì bá sí torí ẹ̀ wọ́n sọ pé sísin lọ́n ọ̀ràn àyàn ni èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń sin lọ́n nítorí pé téèyàn bá sin lọ́n èèyàn ò lè rí kẹ́ ọ lọ torí rẹ̀ a lè fa iṣẹ́ káfàdánù kúrò nínú táǹpẹ̀ ní ìmánì eléyìí ni ìgbàgbọ́ àwọn ahlus sunnati wal awo ò gbà kẹ́nìkan máa sọ fún wa pé ìmánì mi bẹ́ẹ̀ bì ìmánì mi bẹ́ẹ̀ bì ìmánì mi bẹ́ẹ̀ lọ́kàn àwa awùsẹ̀ rẹ̀ àrí ìmánì bẹ́ẹ̀ ọwọ́ ni tí ọkàn yẹn bá ti dá tí ìmánì bá ti bẹ́ẹ̀ lọ́kàn yẹn ẹ gbàgbé ẹ̀ àwọn sọ fún àlè gbàgbé ẹ̀ nítorí pé ẹ̀rí pé tọ́lọ́ máa sọ̀rọ̀ ìmánì yóò tún sọ ìsẹ̀rí wa amilu salihat aha ọlọ́run tún ní innal ladhina amanu wa amilu salihat wa aqamu salata wa atawu zakata lahum ajruhum 'inda rabbihim wala khawfun 'alayhim wala hum yahzanun amanu wa amilu salihat ní gbogbo gbà nítorí pé tí ìmánì bá wà tí ò bá sí iṣẹ́ rí pẹ̀lú ẹ̀ kìí ṣe ìmánì tí iṣẹ́ rí bá dá dúró tí ìmánì ọ̀ pẹ̀lú ẹ̀ kìí ṣe iṣẹ́ rí. ìdán إن العمل من جنس الإيمان العمل من جنس الإيمان ولذلك يعبر عنه بالقول إن العمل داخل في مسمى الإيمان iṣẹ́ kásẹ̀ òǹkan ti wọnú táǹpẹ̀ ní ìmáyà ẹ gbọ́dọ̀ máa pariwo eléyìí fáwọn èèyàn kẹjú kó yé wọn nítorí nínú àwọn ìṣòro tá a ní láwùjọ àwa Yorùbá òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n á máa sọ fún àwọn gbàgbọ́ lórí ahọ́n lásán ṣùgbọ́n wọn kì í hùwà gbàgbọ́ ẹ̀rí tí ò ní sílọ̀ wọ́n mọ̀ sọ́gbà sàrọ̀ mùsùlùmí lónà irú mùsùlùmí wo Islam yìí ṣe bí ẹgbẹ́ eléyìí tẹ wọ̀ tẹ ti gba membership card tẹ ìwà participate nínú activities ẹgbẹ́ ẹgbẹ́ sì tún máa kọ̀ǹsídà rẹ ní ọmọ ẹgbẹ́ in as much tí káàdì ẹgbẹ́ yẹn bá ń bẹ lọ́dọ̀ rẹ tó ti reject ẹ̀ even though kọ́ máa ma participate nínú activities ẹgbẹ́ kọjá pé gbogbo owó tán máa dá yìí bá wọn dá kọjá pé gbogbo máa ṣe máa dá sí eh, àwọn nǹkan tí máa ń lọ ọba wọn dá sí àmọ́ òtí sọ káàdì nù ọ̀sá lọ́mọ ẹgbẹ́ náà ni ọmọ ẹgbẹ́ ni Islam ò rí bẹ́ẹ̀ Islam jẹ́ mímójútójú ṣeun ìlọsọ̀ọ́ di mùsùlùmí. ẹgbọn tó lọ́wọ́ bá ń sọ nínú Suratul Baqara ńgbà tí Ọlọ́hun bá ń sọ̀rọ̀ yéyé kébìlà padà àwọn mùsùlùmí ti ṣe bíi oṣù mẹ́tàlá ní Madina tí wọ́n fi ń kọjú sí bí nísìn àti Madina ibi tó jẹ́ kébìlà tẹ́ bá kọjú sí south níbo lọ́wọ́ lẹ́yìn north pé ti wà nù nísì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ngbàtà nàbí kọ́kọ́ dé Madina táwọn mùsùlùmí sẹ́sì ibi tá máa ń kọjú sí ni north ajẹ́kẹ́bi tá à ń kọ́ pàkọ́ sí lónìí ibi tó ń kọ tó ń kọ ojú sí nìsín náà ń kọ pàkọ́ sí tẹ́lẹ̀ ọlọ́run ọba wá yí kíbìlà padà tẹ́lẹ̀ tó ń kọjú sí nọ́ọ̀tì yẹn Baitul Maqdis lọ́wọ́ alágbọ̀n abẹ Baitul Maqdis òun náà ní Jerusalem òun ló wà lágbọ̀n abẹ nítorí pé wọ́n sọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣáájú kọ́lọ́run ọba tó pa ànábì láṣẹ.

ìwọ náà yí kíbílà padà sí kàába yí kíbílà padà sí kàába ọlọ́run sọ pé qad nara taqalluba wajhika fi as-samaa falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره àti rí wíwò yín wọ ọ̀hún rẹ̀ lójú sánmà gbàwó lọ́lọ́run pé ká máa wo káàbà gbàwó lọ́lọ́run sọ pé ká máa wo káàbà á padà mọ dojúkọ àdojúkọ eléyìí tó yọnu sí náà torí ẹ láti sin lọ máa dojúkọ ìhà mọ́sálásí mọ́kàbọ̀ yẹn kí tó o bá sí nínú káàbà tó jẹ́ pé òde ló wà láti rí kọ́ kọjú síbi tí mọ́sálásí káàbà bá wà ẹ̀yin náà ẹ máa kọjú sí ìhà mọ́sálásí Káàbà ó túmọ̀ sí pé ńgbà tá a wà ní inú mọ́sálásí yẹn tí màmá bá ti kọ́ mọ́sálásí yẹn round ó sì wà náà nù láti tẹ́lẹ̀ àwọn èèyàn kan lè máa tún fi kún wọ́n máa fi kún wọ́n máa fi kún so tó bá wà nù mọ́sálásí yẹn ìdọ́jọ́ ràn yẹn wà ní kárí kó à ń rí ibi tó kọjú sí tó bá lè gbójú sókè wà á rí Káàbà ọ̀ràn yẹn rẹ̀ but <laughs> eléyìí tó túmọ̀ sí pé from any angle from any side ní bá rí táwọn yẹn ti sọ láti mẹ́rin tí wọ́n ti kìnnì ẹ̀rọ tí wọ́n ta ipò ìkọ́sọ̀ ọ̀ràn yẹn gbogbo atánikárí pé à ń rí kààbọ̀ tẹ́bàtì wá jáde kò síbi àtẹlẹ́rí kààbọ̀ ntòkùn ní ìsinmi direction ní ìsìngbà tẹ́mi jáde mo gba bíi jáde kó ní mọ́ṣáláṣí Káàbà tí mo bá fẹ́ ṣe sọ́láàtì níbo wá ní Káàbà wà síbi tí mo gbà jáde láì ẹ̀rí pé tẹ́ bá wà Mẹ́kà gbogbo àdúgbò tó wà báyìí sí Káàbà bí gbogbo mọ́ṣáláṣí bí ó sì kọjú gbogbo àdúgbò tó wà báyìí sí Káàbà ibi tí gbogbo wọn mọ̀ kọjú gbogbo àdúgbò tó wà báyìí sí Káàbà gbogbo ibi tí wọ́n mọ̀ kọjú ni gbogbo àdúgbò tó wà báyìí sí káàbà ibi táwọn náà mọ̀ kọjú ni torí rẹ̀ mẹ́kà kò sílùú tó dàbí rẹ̀ nípa ibi tá à ń kọjú sí tá a bá fẹ́ ṣe sọ́lá gbogbo bámu wa lọ ṣe fanfa a máa jiyàn ṣé kíbla la kọjú sí ṣé ṣe kíbla la kọjú sí kò sí wàhálà ń bọ̀ káàbà wa wọ́n ní káàbà nù ajẹ́ pé bó la sí báyìí la sí wàhálà tó àwọn mùsùlùmí wọ́n ti wá ṣe sọ́lẹ́t fún oṣù mẹ́tàlá àbí oṣù mẹ́ǹdínlógún tí wọ́n fi ń kọjú sí Baitul Maqdis gbàtọ́nà wọn á yí kíbla padà kí lẹ́rù pé yọ ṣẹlẹ̀ àwọn kan wà lórí sọ́lẹ́t ẹni kíbla yí padà wọ́n bá sọ́lẹ́t lọ àwọn ò tí ì gbọ́ pé kíbla ti yí padà wọ́n á kọjú síbi tí wọ́n máa ń kọjú sí tẹ́lẹ̀ wọ́n wá ní wallahi mọ̀ ń bẹ lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ní ìgbà tí ọlọ́run ọba sọ àyà kalẹ̀ pé ẹ máa kọjú sí ìhà kàábà ni lórí sọlá tìyẹn náà wọ́n wà wọ́n ti kọjú báyìí ògùn wọn kàn yí báyìí. ṣe ìmáàmù ọwọ́ àlàyé ní tàbí onísìláì máàmù ti gbáwájú ìmáàmù àbí ọgbà ẹ̀rọ àti àyè fún ìmáàmù yọ bọ̀ wájú torí ẹ̀ ni wọ́n ń pe mọ́sálásí kan ní masjidul tóbilàjẹ́ masjidul tóbilàjẹ́ wọ́n ń pa àwọn àlọ́ kan wípé ibẹ̀ ànábì ti ṣe sọ́dá tọ́lọ̀ ti pa láti pé ní ìṣàkọjú sí ìhà káàbà ajẹ́ pé mọ́sálásí yẹn kíbùlà méjì ìní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíbùlà ti tẹ́lẹ̀ àti kíbùlà ti sùn àwọn àtọ́fẹ́ àkórí bẹ́ẹ̀. gbogbo mọ́sálásí náà ní kìbìlàtẹ́ ìjọba rí torí pé mọ́sálásí ànábì gan sallallahu alaihi wasallam àgbọn àbò ni wọ́n ń kọjú sí tẹ́lẹ̀ ni wọ́n ń papà kọjú sí nìyí òun náà kìbìlàtẹ́ ìnì mo rò pé yé wa èyí táwọn á pè ní kìbìlàtẹ́ ìnì wọ́n ní kìí ṣe torí kìí ṣe inú ní nǹkan ti tẹ̀lẹ̀ àmọ́ yẹn ló ti tẹ̀lẹ̀ wọ́n pè bẹ́ẹ̀ ní àdúgbò àwọn ọmọ sulaim mọ́sálásí wọn tí wọ́n ń lò sí ńgbà náà ìnìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ àmọ́ kìí ṣe mọ́sídìdò kìbìlàtẹ́ẹ̀n bó tilẹ̀ jẹ́ pé mọ́sídìdò kìbìlàtẹ́ẹ̀n àdúgbò yẹn náà lọ wà àmọ́ kìí ṣe bẹ̀. tọ́ kí wọ́n la fẹ́ lò ó ní pé gbogbo bíi sixteen man tí wọ́n fi ṣe sọ láti tán kọjú sí Baitul Maqdis sísọ láti yẹn ò ti ráàrí báyìí gbàtọ́ náà ní ní ìsìn ẹ má kọjú sí Baitul Maqdis má káàbà ní kẹ́ ẹ má kọjú. ẹgbọn tó lọ sọ wa ma kana Allahu liyudi'a imanakum ọlọ́wọ́n ọba kìí sẹ́ni tí ó fi má nìyẹn rà rí. wọ́n ní kí lọ́lọ́wọ́n ọba pè ní má nìyẹn bẹ̀ as فسمى الله الصلاة باسم الإيمان فدل ذلك على أن العمل dáàkìlù fi musamman ìmà nínú ẹ̀rí ahlùsúnà lórí pé iṣẹ́ ara ìmánì torí délé o lè jẹ́ mùsùlùmí tè bá sin náà àfi kọ́ máa sin náà yẹ iṣẹ́ wa ò lè gbé wa wà lìjánà àmọ́ ẹ wá mẹ́nìkan wá tí ó wà lìjánà tẹ́jẹ́ pé kò síṣẹ́ ìmánì kò sí àyàfà àwọn tó ti pọ́ lọ́wọ́ dà lọ́jọ́ gbẹ̀ndà òkè àmì tí wọn bá wa gbélé ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ̀ wọn á kó wọn sálì jẹ́nu nítorí pé àlìjẹ́nu ò ní kún gbàtí ọba sì kún ọlọ́wọ́n bá ń fẹ́ kó kún tí ọba dá àwọn ẹ̀dá tuntun kan tí wọn ò gbélé ayé tẹ́lẹ̀ tí wọn á fi wọn sálì jẹ́nu. tọ́ àǹbùkátà láti ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo. eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti lè ṣe dáadáa láyé ọlọ́run ṣe dáadáa sí láyé àtàkùyà kí ni a ṣe kí ni ọlọ́run fi san wa lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ máa fi sànyàn lẹ́sàn gbogbo téèyàn ṣe kéré gan gbogbo téèyàn ṣe kéré gan. nígbà tó lọ́n sọ yìí pé qul in kuntum tuhibbuna Allah fattabi'uni. يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم sọ fún wa pé tẹ̀yin bá ń sọ pé ẹ fẹ́ràn ọlọ nítorí pé àwọn kan ni wọ́n ń janu wọ́n ń janu sọ pé a fẹ́ràn ọlọ Ọlọ́run bá wá ṣèdánwò fún wa ìntàfin mà pé ẹ fẹ́ràn ọlọ oníkẹ́ máa tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ìdánwò yẹn ò jù bẹ́ẹ̀ lọ ẹnikẹ́ni tí bá ti ń tẹ̀lé tà nàbì ó dájú kó fẹ́ràn sẹ́yìn bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run wàá fẹ́ràn yóò tún wàá forí jù kí lẹ ṣe kí lọ́lọ́run ṣe fún un. ìrẹ́ wọn sọ yìí pé laysa ash-sha'nu an tuhib wa innama ash-sha'nu an tuhab kì í ṣe ìtọ́jú àní kí wọ́n fẹ́ràn ọlọ́run tó ń ti pọ́nrán yẹn ni wọ́n gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run ṣùgbọ́n ètò tó já jùlọ ni kọ́lọ́n gan fẹ́ràn rẹ̀ ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́n kò jẹ́ bàbàrà lọ títí bíi kọ́lọ̀ wọn fẹ́ràn rẹ̀ nítorí pé ẹni tọ́lọ̀ wọn bá bá fẹ́ràn kò oríire gan ló ṣe tọ́ ẹnikẹ́ni tó bá fi lè ṣe dáadáa láyé ọlọ́run ṣe dáadáa sí láyé yóò tún ṣe dáadáa sí láwùjọ yá ọlọ́run ní fi hadhihi ad-dunya ó túmọ̀ sí pé àtẹ̀ntí ó ṣe dáadáa. àtẹni tí ó sa ìdá ayé lásán láti lè ṣe o kò sáyè fún wa láti sọ pé dáadáa tèmi mo ti ṣẹ́kù déjọ́ gbẹ̀ndà òkèèyàn ìjọ́ gbẹ̀ndà òkèèyàn ni màá wá ṣe dáadáa kò sáyè fún yàn láti sọ bẹ́ẹ̀ o nítorí pé ilé iṣẹ́ la wà yìí ní ilé iṣẹ́ làwọn ẹrú ọlọ́run tó fẹ́ sóríire ni wọ́n á ti máa ṣe dáadáa ẹni tó bá ti lè kùnà láti ṣe dáadáa nílé iṣẹ́ kò sí tàbí ṣùgbọ́n wípé yọ pàdánù àdírí dáadáa nílé ẹ̀ka ẹni tó bá fi ìpín rẹ̀ tó bá fi ráre nílé iṣẹ́ ó dájú pé yọ pàdánù ìpín rẹ̀ nílé ẹ̀ka a gbọ́dọ̀ fi ká sin lọ́n ká a gbọ́dọ̀ fi káàsì lọ́n káàfi sòkò torí àwọn sọ pé idha kunta fi dunya anil khayri ajizan fama anta fi yawmi al-qiyamati taf'al ẹni tí o bá kọ́lẹ̀ níbi àtẹ̀tẹ̀ dáadáa nílé ayé mi kí ni tó kù tó tún ṣe tó bá dídọ́ gbé ìdàgbé ya tó tẹ́ẹ̀ bá ti sin lọ́n láyé kí ni fẹ́ sin jọ́ gbé ìdàgbé ya. tí ẹ máa wò ó pé ní á ti ọgbẹ́ni dàlùkìyà mi ta alfi sana nínú àyà ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún nínú àyà mi ka khamsina alfi sana ó dà gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún mi má ta tàcùtù nínú ìṣirò tìyín. ó ti ẹtí dá gbogbo sọlá wá gbogbo sọyà gbogbo zakawá. gbogbo hasanat tó ń wòsí láyé ajẹ́pẹ́ lọ́jọ́ ń lọ wọ́n máa ṣe làwọn anima gbàgbé fún ọgọ ọ̀rọ̀ mi ságbè fún ọgbẹ inú sàárì rẹ sódà tó fi sàlù aláǹjọ gbẹndà òkèèyàn kó tó di pé ìṣirò jórí rẹ ọkàn máa bá sọlá wá sí lọ́ni gbogbo ètò lè ṣe nílé ayé sẹ́yìn rẹ kan gbogbo ètò lè ṣe nílé ayé tó forí kalẹ̀ kọ́ lọ́wọ́ bá rí. ọ̀pọ̀lọpọ̀ ń tanra wọn dànù wọn rò pé àwọn tán torí tó o bá ti lè ṣe dáadáa láyé ń bì kí ló rò kóòrì sí ní ọ̀gbìn làkúrẹ́ kò sí nǹkan kan wa lónìí iṣẹ́ là ń ìsan lágbà náà lọ́nà wọn bá sọ pé lilladhina ahsanu fi àyè àti ṣe dáadáa láwa yìí àyè àti ṣàìdá náà láti káwa pé ọlọ́run fún yẹn dáadáa ṣe láyé mi káwa gba bí kékeré yẹn ó ní àsìkò kan tí òfin máa ń ṣayẹyẹ ṣàjọyọ̀ ṣèdùnnú lórí dáadáa tọ́lọ́run fún ṣe mi rárá o ambọ̀sibọ́sí pé dáadáa olórí ṣe tó fi máa ń káwọn yẹn lẹ́nu jọ bí ọjọ́ bíi mi ní ọjọ́ abími ni ẹ máa pa màálù ẹ máa pa gbò ẹ máa porúkọ káwọn fi dúpẹ́ fọlọ́ ẹni tó bá rí dáadáa ṣe tó bá dárú ẹ̀ wò ẹ̀rú ń bá wa kó má jẹ́ pé lẹ́yìn gangan ní ọba gbogbo dáadáa rẹ̀ jẹ́ báwo alẹ́ ní tó ṣe pé ẹ̀ òfútu fẹ́ tẹ̀ lásán irọ́ torí ẹ̀ wọ́n ní tẹ́ bá wà ní ayé tẹ́ gbádùn táàbùrù ò tí ì sẹ́yìn ẹ jẹ́ kí ìbẹ̀rù tẹni sọ́lọ̀ kó borí yóò borí ìran àmọ́tọ́ bá di pé ikú bá dé tẹ̀wọ̀n pé ẹ lè lọ àtẹnitáì ẹ jẹ́ kí ìran kan kó lágbára ju ìbẹ̀rù lọ nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam wọ́n lẹ́nìkan nu ọ̀gbọ̀lọ̀gbọ̀ láti kú lẹ́ni tí ń ro àìdá ẹ gbọ́dọ̀ kú lẹ́ni tí ń rò sọlọ pé tó kò súnmọ́ pé ń ba dáadáa pàdé lọ́dọ̀ ọlọ kò súnmọ́ pé ń ba dáadáa pàdé lọ́dọ̀ ọlọ ọ̀tọ̀ ẹ gbọ́dọ̀ gbà láti kú àbí kọjá pé ẹ ń rò dáadáa sọlọ rẹ ló ti jẹ pé tí ẹnìkan máa ń pọ̀ ká kú lọ́wọ́ ntọ́ yẹ ni kíkọ́ máa ràn kan fún òun rí dáadáa gbà lọ́dọ̀ ọ̀rọ̀ àmọ́ tó o bá gbádùn tí gbogbo igun rẹ̀ ń ti wàn wàn wàn agbọ̀n àbẹ̀rù ló fún lọ́la lórí agbọn àyíran tọ ọlọ́ni wàlẹ̀ ní àmàdà rọlmọ́tàkì à ilé àwọn ẹni tí ń bẹ̀rù ọlọ́ tọ́lọ̀ ń fún wọn tí ti àlùjáde ilé tó dáa ni ní àmà wàbíìsà nínú àwọn iṣẹ́ nínú èdè lárúbáwá kìí kàn ṣe gbólóńtọ́ máa ń lò láti yìn nǹkan àbí gbólóńtọ́ máa ń lò láti fẹnu àtẹ́lù nǹkan lásán ó túmọ̀ sí fi'lun madin ni'ma fi'lun madin bi'sa fi'lun madin torí ẹ̀ ń gbà tó lọ sọ pé wala ni'ma darul muttaqin dáàrú yẹn yóò dé fàáyì. بجزء مضاف مضاف إليه تو إليه نعمة فعل دار فعل إليه أن تدق بأن يدي الأربعة nítorí pé ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa náhùn lárúbáwá gírámà nípa pé ṣé ìsẹ́ni méjèèjì àbórúkọ wọ́n ní èyí tó dọ́gba sí ni ìdọdọgba mọ̀ yín pé akọ̀wà àlẹ́mẹ́tì mọ́rí ọ̀nà ni ké iseni nitori pe ní o tẹ ti sakina okolu bí sà ta o tẹ ni ẹ sọ àlẹmẹtẹlmọrin akowa alemeti o naa ni gbọ́rọ̀ o te bẹ́ẹ̀. ضربت البنت الكلبة ضربت البنت الكلبة táà tó kọlu ضربت òun gangan làmì tó fi hàn pé ضربة فعل ni kìí ṣe é فعل ni kìí ṣe حرف lórí ajẹ́ pé gbogbo nǹkan títà òjà ní ìtìsàkínà tó bá ti kọlu á máa fi ṣàpèjúwe pé ìsẹ̀ni. kásàtì rí dájú pé táwù àtẹ̀ní àsàkínà ni kìí ṣe dọ̀rọ́bùtù kìí ṣe dọ̀rọ́bùtà kìí ṣe dọ̀rọ́bùtì ẹ̀hẹ́n torí kó àwọn eléyẹn damiru raf'in mutaharrik ìlọ̀kọ̀ọ̀kan nínú àwọn eléyẹn kìí ṣe táwù àtẹ̀ní àsàkínà ضربت أكلت شربت فازت نامت قامت ترتاي ti kɔlu sɛŋ. àmì ni lórí pé sẹ́ni kìí sorúkọ. wọ́n wá ní wọ́n ti gbọ́ ní ìgbà tí wọ́n á máa fi ọ̀rọ̀ àwọn pèdèpèdè tí wọ́n á máa fi sẹ̀ ní ìgbà tètè ò tí ì bàjẹ́ wọ́n ti gbọ́ sí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ti sọ nínú ọ̀rọ̀ rí ní ọ̀rọ̀ tí a rí nínú rẹ̀ pé dá òjà ní ìsàkínà tí máa jẹ́ àmì pé iṣẹ́ lélẹ́yìí iṣẹ́ tó ti kọjá lélẹ́yìí wọ́n rí kọ́ kọlu bẹ́sà ó sì tún kọlu nẹ́ẹ̀mà nẹ́ẹ̀mẹ́t bẹ́sẹ̀t torí ẹ sọ pé nẹ́ẹ̀mẹ́tìl bẹ́ẹ̀ bẹ́sẹ̀tìl fẹ́jọ́rọ̀ nẹ́ẹ̀mẹ́tìl mọ́kúmínà ọ̀bẹ́sẹ̀tìl fẹ́jọ́rọ̀. tòótọ́ tẹ̀lé sàkínà níjó ti mú wọ ara níàmà àti bẹ́ẹ̀sà ó fi hàn pé fẹ́ẹ́ lò ní. wàlẹ̀ níàmà dẹ́rù mọ́tàkìn dájú ilé láàmì yẹn واقعة في جواب القسم والله لدار المت... لنعمة دار المتقين والله لنعمة dàrú mùtàkì rẹ láàmù yẹn ń níwájú èsì ìbúra ni pé wàlláhi nítorí dájú òun náà ní pé ilé àwọn olùkọ́yọ̀ ọlọ ilé àwọn olùkọ́yọ̀ ọlọ lọ àwọn ọ̀tọ́ ilé àwọn ọ̀daràn níbo ilé ọ̀daràn jahannam kò sí tàbí jahannama òbúkátà wáàdì kó ní kó wa owó tó gbà pélé ebú ni ọlọmọdé ọjọ pé nọ́mbà abúlà wa mú akramakumullah Ọlọ́run pé aljanna ní darul muttaqin ní annaha makhluqatun lahu torí kọ́ àwọn gangan lọ́lọ́run dá aljanna nílò ti pè ní darul muttaqin tó almuttaquna jẹ́ wàá wà aljanna wọn ti sẹ́ kìí kàn ṣe pé ọ̀fẹ́ ló fò ní wọ́n rà àlùjánnà wọ́n ti ṣiṣẹ́ tó gbé wọn wà àlùjánnà bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ tó gbé wọn àlùjánnà yóò dára àlùjánnà kọ́lá wọn bá kó ṣe wá lọ́kà nínú àwọn ẹni tó rà àlùjánnà wọ̀. ọlọ́ni wala ni'ma darul ilé ìtọ́run ó mà dáa ju ilé ayé lọ ìsẹ́mi ìtọ́run ó dáa ju ìsẹ́mi ilé ayé lọ ẹ̀san tọ́lọ̀ ti máa ń sànyàn lọ́rùn ó pé lẹ́sàn ju ilé ayé lọ torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ nínú alukur'an ó ní waqala alladhina utul ilma waylakum thawabu Allahi khayr àwọn ìtọ́lọ̀ fún ní ma wọn ni kí ló ṣe sẹ́yìn máa pẹ́sàn ọlọ́run ló lóore jù ní ọlọ́run tó ní wa ma inda Allahi khayrun lil abrar ṣe ń bẹ lọ́dọ̀ ọlọ́run lóore jù fún àwọn ẹni rè ọlọ́run tó ní wal akhiratu khayrun wa abqa ọ̀run òun ló lóore jù òun ló sì sẹ́kù jù ọlọ́run sì sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam pé walal akhiratu khayrun laka minal ula ọ̀run olóore fún ọdún ayé lọ. tó tó ń tí bó ti ṣe wá rí bẹ́ẹ̀ ọ̀dájú kó ní kálukú wa kìí tá a rí ni tá a sì wà nínú rẹ̀ ní tá a wú ọmọ báyìí ọ̀dájú pé olóma ń wú ọmọ èèyàn tí ò tí ò ju ètò ọrọyìn fún lọ nítorí pé ètò ìtẹrí wọn máa wò ó gbé ó fi ní lọ́kàn balẹ̀ ju ń tà sí ìmọ̀ bí ó ṣe rí lọ èyí tá a wà nínú rẹ̀ yìí kọba kan kọba lé àwọn wòye pé ìrètí ti ń bẹ fẹ́ni tí ọba ti kú ọsàn ju èyí tá a mọ̀ bí ó ṣe rí lọ pàápàá jùlọ nínú lẹ inú wọn tún lọ sọlú ẹ sí kéèyàn tó tún dìde kó tó tún di ìṣirò kó tó tẹ̀sán torí ẹ̀ oníkálukú ọ̀fẹ́ kú tẹ̀bárí tẹ́nìkan kú kó ju agbára rẹ̀ lọ. àmọ́ téèyàn bá máa dábí ọgbọ́n ẹnìkan ò ní kú láyè wọ́n máa dọ́gbọ́n sí wọ́n máa dọ́gbọ́n sí wọ́n máa dọ́gbọ́n sí àmọ́ tọ́lọ́mùbá ti lásìkò tó ìyẹn lọ náà. jannatu adnin ọlọ́lá aljanna yìí tí í ṣe ilé àwọn olùpáyọ̀ ọlọ ilé wọn pè ní bẹ́tẹ̀l dídì lárúbáwọ̀ bẹ́tẹ̀l alukul minkul tó eléyìí gbólò ni tó dìpọ̀ gbólò dáàrú mùtàkì ìdọ́lọ̀ sọ kí ni jẹ́ wọn náà ní jannatu adn kí ni jannatu adn wọn náà ní dáàrú mùtàkì bí káyìn náà sọ pé. إبراهيم مدير المدرسة غائب إبراهيم مدير المدرسة غائب أكو إبراهيم لمبتدأ مدير المدرسة ولني مبتدأ آخر غائب خبر للمبتدأ الآخر والكلام من المبتدأ الثاني وخبره خبر للمبتدأ الأول سو كان لدينا إبراهيم مدير المدرسة مدير المدرسة إبراهيم إبراهيم لمدير المدرسة إذا مدير المدرسة بدل من إبراهيم الكل من كل تدل تلي واحد ajá ikpe ọlọ́run ẹlẹ́dàá wa ó ní àlùjáná náà tún ní jannatu adil àlùjáná tọ́jú ẹ̀bùgbé kìí ṣe gáràjì kìí ṣe station kìí ṣe bus stop kìí ṣe ṣe hòtẹ́ẹ̀lì nítorí pé gáràjì àwọn èèyàn sùn bẹ̀ ọ̀wọ́kọ ó ti kó mbẹ kìí ṣe station táàpù yẹn tó bá ti dé station yẹn wàá bọ́ọ̀lẹ̀ ọgbà lílọ kìí ṣe bus stop pẹ̀lú bẹ́ẹ̀ nìkan bá ti ká sí bus stop tù àwọn ọlọ́pàá àbàtì òtù àti sọ́ọ̀kù ti wàá mi more than five hours ó ta ibè gbogbo bọ́ọ̀sì tó ti wà ọ̀wọ́ kankan náà kó lọ́n lọ sí bọ́ọ̀sì rò ti kọjá aha torí kékeré ṣe bùgbé so alìjẹ́nà kìí sì sọ tẹ́lì nítorí pé òtẹ́lì yìí ṣe ibùgbé jama ibi téèyàn máa gbé fúngbà díẹ̀ ni téèyàn ó sì gbalé wọn lọ téèyàn kan bá pẹ́ lápẹ́jù lóòtẹ́lì àwọn olóòtẹ́lì ti gbowó lọ́dọ̀ rẹ̀ sẹ́gbẹ́ torí irú rẹ̀ náà wọ́n ti lóòtẹ́lì sílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀padà máa fún wọn lára ṣé ọkùnrin yìí téèyàn retí láti jọ́ tó ti dé ọlọ́ọ̀ torí ké iye hòtẹ́ẹ̀lì ìjọ kẹjọ méjì kọ́ bá pẹ́ jíjọ mẹ́ta wọ́n á sọ pé ó sọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ mẹ́ta ó tún dé oṣù kan oṣù mẹ́ta ó tún dé oṣù méje lọ́lọ́ hòtẹ́ẹ̀lì ọ̀pààrọ̀ rẹ̀ hòtẹ́ẹ̀lì náà bẹ̀rẹ̀ sí ní wájú ẹ̀ tó eléyìí èsì kọ́ wá dáràn lẹ̀ torí ké ilé ilé àlejò lòtẹ́ẹ̀lì àlejò bá ti sọ̀sẹ̀ kan pẹ́ yóò ti lọ ìwọ wa lọ ọgá bẹ̀ adáwò. tó torí àlùjáná jẹ ilé gbé èso tẹ́lẹ̀ ilé déyàn máa gbé máa wà nù rẹ̀ láéláé kọ́lọ́ńdà kọ́kọ́ máa tẹ̀lé wọ̀ wá tọ́ tọ́ba wọnú àlùjáná ìjáná tó àdínní yẹ́tọ̀ kọlu ọ̀la ká láti fẹnu sọ pé tó àdínní. ntee ụtụtọụawawụ eduketi olu tiri atepụrụ mụwa e ezekwe gbaye nwa maka ịnka ya dọpụa ewu subhanụlọ alijana ọdalhe ụdịbazikwalitiụọ da atụlaihe mbi arikelewababa ụdlọụ táwọn bíríkìlẹ̀yà tí wọ́n rẹ̀ dáa jù bẹ́ẹ̀ lọ bàbá ti ń gbé bẹ̀ tí ó di pé ògiri rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yin gẹ́ bàbá tẹ̀ fún wa lọ kìn tó ma dẹ̀mọ̀ kí kíákíá ní búlọ́ọ̀kù ọmọ àtúkà ilé ayé ẹ máa ti ń fọtọ́ ń bẹ̀ tẹ́ǹtà mi sọ́tọ̀ tẹ́ǹtà mi lóṣù yọ máa dàbí ó dà yàtọ̀ sálì tẹ́ǹtà àkàràmọ̀kùnmọ́ lọ́wọ́ àlìjáná yìí ẹni tó bá rí bẹ́ẹ̀ wọ̀ padà gẹ́gẹ́ bí àwọn alẹ́ wa nílé ayé ń bì nǹkan tó tó òrírí dáadáa mbẹ́mbẹ́ nítẹ́tí ọ̀gbọ́rí ní dáadáa mbẹ́mbẹ́ kọ́dà tí òru yẹ́rí láyé ẹnikẹ́ni ní dáadáa ọ̀nbẹ́ nù àlìjáná yàtọ̀ kó lóhùn náà ọlọ́ọ̀lẹ́wọ̀ ẹ̀wọ̀ ọlọ́run sọ pé àlọ́ gbàwé páàtì kan lọ́dọ̀ ẹnìkan ká tó rí wọ torí jọba sọ pé àlọ́ gbàwé páàtì ká tó rí wọ ìyọ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ wa ẹ lè má ṣe ẹni tí wọ́n ní òfin yín páàtì ti tẹ́lẹ̀ àmọ́ bó ṣe rí jẹ́ ìdùnnú pé ah, mi ló ti rà àlìjáná yìí wọ̀ kí ni ó ti wá bí wá láì jẹ́ kó lọ́la àlìjáná ìwọ̀n tó rẹ́rìn àná láì tí ì rí wípé àwọn rẹ́rìn àbí kò ẹ̀ bó sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ẹ̀ ń tẹ̀ rẹ́rìn tí ọba di pé tọ́ agbogbo aba tó fadúró bàbá àwọn kẹkẹ rẹ́rìn lọ́dọ̀ aba tó kanjú kú aba ńgbà tá a tó dọ́dọ̀ ro ni kí ló dé tẹ́ tuntun wọn gbárí bí ìgbà tó ń so pa yín a a máa ń gbà tẹ́ ẹ ti báwọ̀ kẹ́wé tó wọ́n rẹ́rìn ṣe náà lọ́wọ́ ní kẹ́yìn náà tuntun wọn gbárí ọ̀dọ̀ ẹ̀yin náà bọ́ síbi káyọ̀ níwọ̀ a torí ẹ ọlọ́run ní ká gbọ́dọ̀ ẹ èèyàn burú bàjẹ́ kí lẹ ó lè ní kẹ́ máa rẹ́rìn bọ̀ ẹ bá fẹ́ wà lẹ́sẹ̀ ẹ bá tún rẹ́rìn débẹ̀ yóò tún ló ti pọ̀ jù ó lè kó kòtò ń tà fẹ́ abẹ́ rí nǹkan mẹ́ ọ̀rẹ́ ni àrí yẹn irú ẹ̀rín wo lu eyín rẹ ti yọ ta jù irú ẹ̀rín wo lu torí ọlọ́ọ̀lẹ́ wọ adúgbò ẹ̀fọ́ lọ ọlọ́ọ̀ni akọ̀mọ́sí lè wọ̀ wá o. تجري من تحتها الأنهار الجنة أو أكل مبود láwọn odò kéékèèké wọ́n ń san agba bẹ́ẹ̀ wọ́n ní láàrin àwọn agi eléyìí tó wù nínú àlùjánnà láàrin àwọn ààfin tàlùjánnà ilé lásán ò sí gbogbo ilé tó ààfin ni ẹyẹ máa wọ àwọn àlùwà tẹ́ bá lọ́ba wọ́n sọ pé àwọn lọ ààfin gbogbo èèyàn ti gbọ́ yé pa àfihàn lọ́lọ́ àfihàn ba ẹnìkan wọn kọ́lé náà lówó ọlọ́lá látàrí owó tó ní ó wá pélé rẹ̀ láàfin òun àwọn ìmúyàn tó ń torí pé tí wọn náà bá lówó tó bá kọ́lé tó kọjá pé akọ́kọ́ bọ́ńgálò kan akọ́kiri kan á àfin lélẹ́yìí o ti wà lábẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ àlọ́pọ̀lọpọ̀ lílé ayé táyà bá ti lówó débi kan wọn yẹ kọrọ àwọn ilé ayọ àdáǹtì wa palace wọn lọ kọ so palace tó náà pè ní cost palace wọn yẹ sì mú yàn sí ìgbà ilé àfihàn ẹgbẹ méjì lù nílùú aróko lẹ́yìn gbogbo lé kálukọ kọtì ẹ láàfin kò sí wàhálà mi àmọ́ àfin ilé ayé kò sí bó ṣe lè dáa tó kò sí bí wọn ṣe lè náwó sí tó tí wọn ò tún ní máa yàgbẹ́ ń bẹ̀. ààfin ilé ayé wọn máa tọ́ ń bẹ̀ ààfin ilé ayé wọn máa dáná ń bẹ̀ èéfín yóò máa fọ̀nà kan yóò máa fi bògiri wọn jẹ́ ààfin ilé ayé àwọn èkúté a máa lé wọn ká àwọn náà máa lé kúté ká ààfin ilé ayé ẹ̀fọn kọ́ ma yàmùyàmù kọ́. àwọn adáwísí nínú omi wọn àwọn emirin táwọn náà máa já wọn jẹ láàfin ilé ayé. torí ẹ wọn fi gbà kan lọ pa wọn kan wá gbígbé àwọn kílínà wọn wá bá wọn kílínì ilé wọn wá bá wọn fin wọn wá bá wọn jẹ àwọn kòkòrò ìlógún bẹ́ẹ̀ làfin lé ayé rí wọn àfin wọn kì í wọn kì í lè tanki dẹ́ nkókò ẹ ti lè rẹ̀ àbá tí wọ́n bá wá yóò wù ọ gan alára kíkọ́ ọmọ sì lè jọ lọ sígbẹ́ wa nírùn tó bá pa gbẹ̀yìn nírùn tó bá ayé nu àmàlà àlìjáná àlọ́ mà kò ní yàtọ̀ ẹ jẹ ẹ ẹ ẹwù láyé friday lásán la jẹ àtẹwà ẹwà kola lórí inú ẹlòmíì kọ inú ti máa ti gbòòrò láti àsìkò sí ìṣá ẹ inú ti sí ní pété àwọn ẹni tí ń pàtàkì ó ní ẹ dákun ọ ń lọ ọ̀rọ̀ tá a sọ pé mo fẹ́ lọ pẹ́sẹ́ ní lálùkìyà àmàlà wọn kì í yàgbẹ́ àwọn sàhábà wa bí ànábì lè rí ọba àlùfáà ẹ sọ pé òní àní yàgbẹ́ nù àlùjẹ́nu á sì máa jẹ gbogbo tó bá wù àbíwò lẹ́sẹ̀ ó ní bẹ́ẹ̀ ó ní tó wà lálùjẹ́nu ní pété ẹ bá jẹ jẹ jẹ jẹ jẹ ẹ kàn máa kún fẹ́ tẹ bá tún wá gùn fẹ́ òórùn tí ọmọ mú jáde kìí ṣe bí ìkùnfẹ́ tàwọn èèyàn kúmọ́láyé yọ máa mú òórùn lọ́fíńdà mísì ọba fún gbogbo lọ́fíńdà òórùn rẹ̀ ni ọmọ mú jáde ọlọ́run náà kò má sa àlìjẹ́nà lé wọ̀ wá. tọ́ ní àárín àwọn akí àlìjẹ́nà àtàwọn ààfin àlìjẹ́nà wọ́n yìí máa fi búlọ́ọ̀kù kọ́lé lálìjẹ́nà àbí símẹ́ǹtì tẹ́ wàá máa rẹ́lí wọ́n yìí fi lóyún kọ́lé lálìjẹ́nà àwọn òkúta olówó iyebíye gold silver diamond lolo marijan àwọn lè pè àlìjẹ́nà àwọn anilé àlùjáde ọlọmọsí lè wọ wá tọ lọhùn fi hà máa yẹ ṣọ ntí ẹ fẹ táwọn ọmọ àlùjáde náà fẹ wọn ò rọba pàdé mbẹ ẹ rí nílẹ̀ ayé mi táwọn náà bá kọ́lé kí máa wù wá pé ká parí lé kọ́ sórí omi nínú tí máa wù ọmọ èèyàn nù kó wọn kọ́lé sórí omi nítorí tọ́lá bá tọ́lá tán àwọn ọlọ́lá ayé ní ìfẹ́ kọ́lé sórí ẹ̀pẹ́ yóò fẹ́ kọ́lé sórí òkun àbí kọ́kọ́ sórí omi tí òtútù ní jẹ́ ìtòsí létí bèbè ẹtún lè rin hundred kilometres síbi tí ọdẹ tí omi kẹtó délé rẹ ẹ wàá máa rí iná yẹn nínú òkun lálẹ́ alẹ́ gbé áhà ah, alójú ah, kọlu ilé ìwọ náà ayé iná ìdí hmm, fẹ́ kẹ́ máa sọ náà gbáyé iná làbá wa náà wà ní àwa ọ̀là kọ́lé. akramakumullah àwọn odò kéékèèké kí máa wo àwọn lọ́lá àwọn lówó káwọn kọ́lé sínú ẹ̀. gẹ́gẹ́ bó ti wà láwọn lóyìnbó kanu majority ilé àwọn ọlọ́lá wọn àwọn olówó wọn inú omi ni inú omi ni ẹ wàá wọ ọkọ̀ ju omi kì í ṣe irú ọlọ́pàá o ọkọ̀ ọlọ́lá lẹ́wọ̀ lẹ́mọ̀ wọ̀ lọ́lé náà lẹ́wọ̀ jáde ní àwọn wò kọ́ lánàá wọ́n wá wọ àwọn ẹnjìníà tó ní wọ́n pé wọ́n á kọ́ ilé yẹn tí ó sọ lédi kọjá ti sùn tí ò ní jẹ́ kí bóyá omi ó mú kógiri kọ́ máa yìn kò ní ṣẹlẹ̀ tọ́ alìjẹ́nà ga púpọ̀ mi ń tàkì àlùfáà àwọn akéré máa kó odò ọmọ àtàn nísàlẹ̀ àlùjẹrẹ àwọn odò yìí wọ́n jẹ́ ti nǹkan mẹ́rin odò omi tó má odò omi tó má débi pé tàwọn ti ń kì í yọ lójú omi yìí kò sí bómi ó sì má tó láyé wọn ò bá pè ń tẹ́bù wọ́tà wọ́n má tó pè ń pure wọ́tà má tẹ́ má kí omi kalẹ̀ fún ìgbà tó pẹ́ láì jẹ́ pé èèyàn fọwọ́ bù àtàwọn tí wọn yọ nù ẹ eléyìí tó túmọ̀ sí pé gbogbo omi tá à ń pè ní table water pure water ọ̀dà tó pé pure water ni nítorí pé ńgbà tásìkò fún ọba fi tó lórí ẹ yóò di nǹkan míì kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́míkàlì tí wọ́n fi ń fọ̀ kúlórósì kankan omi yóò tún hàn níbi kí tẹ bá mú mi yún níbi ìdodo yín láti máa gbọ́ sínú ọrùn yín yàtọ̀ sómi àlùjáde omi tó má tí kì í yọta wín sí ìlọmi àlùjáde tó akéré máa kú odò kejì òun náà lakéré máa kú odò wàrà yàgé mílkì ni a bẹ́ẹ̀ bá bá ní gbọ́ nípa odò kan láyé tẹ́gẹ́ mílíkì ní sàn nínú ẹ sọ fún wa kálukú alálọ kọ́lé sẹ́gbẹ̀rẹ̀ torí inú tó dínkù inú ẹ̀jẹ̀ wa jù náà ní mílíkì. léèsìn àwọn èèyàn kan gbé tirẹ́là dé wọ́n á kó tébù wọ́tà lọ́wọ́ àánú àwọn ake ó kúnnà kan àwọn kan gbé píkọ̀pù dé ó kún fún mílíkì àbá wọn á gbé dúró lẹ́gbẹ̀ẹ́ kan wọn á ní ibi kálukú bá fẹ́ kọ́ wá gbà ṣùgbọ́n ẹ̀ ní gbàjọyọ̀ kan lọ ẹ̀ lè gbàjọ oríṣi kan lọ gbọ̀ngbọ̀ngbọ̀ kálukú tó ibi mílíkì ni bó ti ká lọ mú mi kàkà lẹ́yìn ẹ̀kọ́ burú ọlọ́run wá dá odò tọ́jẹ́ ti mílì tí ń sàn nínú àlẹ́ jẹ́ nà lọba lọ jáyé lọwà ọmọ èèyàn para wọn ni lórí omi lásán wọn para wọn ẹ lọ wòran láwọn ìlú tó ṣe pé wọn ò ti lómi tí wàá jẹ́ pé omi ìtẹ́lẹ̀ rúkan lọ́rọ́ra wà ń bẹ̀ gbogbo aráàlú wọn wá kó bọ́kẹ́tì wọn dé wọn làwọn fẹ́ pa mí wọn wá rí kẹ́yìn bíi márùn tẹ kọ́kọ́ dé ẹ ti gbọ́n gbogbo omi gbẹ wákàtí mélòó la fẹ́ dúró ká tó rí mi pa kó tó sun ẹ gbọ́ tó ṣẹlẹ̀ ní ìsinmi pé ẹ̀yin tẹ́ ti kọ́kọ́ pọn mi á ni o pé á pin kí ni ẹ̀ tó bẹ́ẹ̀ àlámà pin ni ah, ìbọ́lọ̀ ń jọ fún gbogbo wa lómi ni ọ jọ fún gbogbo àmọ́ àlàfọ̀ yìí wàá lọ bàbẹ́ rẹ̀ ẹnìkan bá ní kílẹ̀ ń gbàgbé gbà fún un yọ kan sọ bọ́kẹ́tì ni pé gọ́ọ̀mẹ́ntì tó bá gbórí ló kọ́ sọ wàhálà bá bẹ̀rẹ̀ lórí omi ó dìde ìlú lè báwo wá ní mílíkì ẹ̀yẹ máa wò láwọn lómi wọ́n lè sọ pé torí pé rọmọdánà ti dé ìjọba tí ọ̀dà yín mà tẹ́lẹ̀ ọwọ́ abẹ́sẹ̀ kárí mi rọ́ wọ́n á ní àwọn lèmáàmù lèmáàmù ní mọ́sálásí ìjùmọ̀ kọ̀ọ̀kan àwọn fẹ́ ra àwọn lèmáàmù wọn ìjọba aránsì wọn lónìí yáà ni wọ́n fún wọn wọn ní lè má mú kọ̀ọ̀kan ọgbà mílíkì méje méje tó mílíkì méje ṣe à méje ni o kì í ṣe ọ̀kan méje àmọ́ ìmídẹ́tì ìjọba ti gbà ó tún sáà dípò ti gbà à sẹ́kátọ̀ méje méje àbí písìsì méje méje wọ́n ní písìsì méje méje àbá wọn wọn à ń kó kálukú gbé láwa ni wa ń gba tiẹ̀ kálukú ń gba tiẹ̀ wọn à ń ètò sẹ́kù yìí pẹ̀lú nọ́mbà wa tá a sẹ́kù yìí tí yóò sì tún kárí méje méje bí ẹjọ́ níta ń pín yẹn sí ìyára fún un kíní yẹn ti ń ṣe tíkọ́tíkọ́ pọ̀ jù bàbá ẹ ṣe sùúrù yọ kárí wọn bá rí i pé kíní lọ́ọ̀lẹ̀ sísá ń lọlẹ̀ ẹ̀ríkì ẹnìkan tó yẹ kí nọ́mbà fifteen lọ́wọ́ àyọ̀ ti gbogbo àwọn ẹ̀rọ kó bẹ́ẹ̀ yàn ọba níkan ṣe èmi níkan ṣe àwọn olè jẹ́ mílíkì yóò fún mi lọ́ba di tí wọ́n náwó ẹ̀sẹ̀ síra o. àwọn òpònú ọmọ wa fi wọ́n ti ra o wọ́n á gbà wọ àwọn lè máa mú táwa nígbà tú lórí kó a gba mílíkì méjì àdúgbò ẹ̀kọ́ lọ́nkọ́ yẹn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ bá ti máa ṣe bẹ́ẹ̀ kẹ́ já ọ ṣé kátọ̀ kátọ̀ mílíkì bí ọgọ́rùn-ún ọkọ̀ wa fún mọ́sálásí kọ̀ọ̀kan àbí méje méje wọ́n fojú di yín wọ́n kà yín fún kankan ẹ̀yin náà tún gbàgbọ́. máa gbé rọ́bìṣì rẹ lọ kí náà fẹ́ fi bí àwọn kan nu lọ́dún kan ká lọ́ọ́ má díẹ̀ wá adìẹ méjì méjì adìẹ agbólọ́rùn lọ́ọ́ mú wa wọ́n ní ìjọba ni kún ó fún wa pé gbogbo lè má mú kan mọ́ gé mi sékè ìgbà ẹ̀ tún wá sáyìn bàbá tẹ̀ bá ẹ̀ ń tún sáyìn mo ní àwọn ìgbàru ẹ̀ ah, gbogbo lè má mú lọ sí ìgbà ẹ lọ tún fún àwọn tó gbà ẹ lọ fún àwọn ìgbàrọ̀ bì í. sàkúrọ̀mù kọ́ mọ̀ wọn ṣé tirẹ́là lẹ́yìn fi kó wá sí kémi ọmọ ajá jẹ báwọn jẹ máa mọ́tíláṣí ọmọ jẹ pàmà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ nígbà tí tún wá fún yín láti ẹ ètò ti gbẹ àbẹ́rẹ́ subhanallah eléyìí túmọ̀ sí pé àwọn ìjọba yẹn àwọn ọmọ ń tọ́ yà wọn à ń kàrò pé àwọn wà ń bẹ̀ pé káàkà máa ṣe yín yín yín rọ́ọ̀sì láwọn lẹ́yìn àwọn èèyàn tó wà lábẹ́ yín ọlọ́wọ́ fi yín léèrè ń pa bá ti sọ ìṣòro wọn di pẹ̀tẹ́lẹ̀ kí lẹ ṣe láti mú ìpájú kúrò fún wa ọ̀pọ̀lọpọ̀ ronú eléyìí o wọ́n kàn rò pé àyè ọlá làwọn wà wọ́n máa pinra agolo mẹ́rin mẹ́rin pékin ẹ ìwé ẹsẹ kó àkóbí hundred hundred wá fún mọ́sálásí kọ̀ọ̀kan báwa pé kó ń kálukú ọmọ ẹgbẹ́ àpò kọ̀ọ̀kan lọ́lé bàbá alágbádá ìwọ náà níyàwó gbé kan ìwọ náà níyàwó gbé kan káwọn àpọ̀njẹ́ ò níyàwó kójú ó tì wọ́n jọ kágbé àwọn ẹ̀fọ́ àwọn kóńgò mẹ́tamẹ́ta ẹ̀ abẹ́tọ́ wa ti níyàwó kọ́dà kó sànà lọ́fẹ́ yàwó kó bá kò kàn ẹ̀ so ẹ̀rí pé lẹ́yìn yóò promote àwọn èèyàn láwùjọ àwùjọ gan mọ̀ pé ah, ìjọba ń gbìyànjú wọn lọ mú mílíkì mẹ́rin àwọn èèyàn máa lura wọn lórí irọ́ akérèmọkùnrin lọ odò ń sàn lábẹ́ àlùjánnà bọ́ọ̀ bá rí táyé mu gbìyànjú kó rí tàlùkì yá màmú mílíkì tó ṣe é gbé wọn à ní sọ é gbé kírímù ara rẹ ti pọ̀jù cholesterol bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ mílíkì àlùjánnà akramakumullah bẹ́ẹ̀ ni odò kẹta ó yín ní ń sàn lábẹ́ àlùjáde ẹ̀yẹ́ wo yín bí tíṣe máa ti nǹkan ìyàlẹ́nu làlùjáde bóyin tíṣe máa ti o yóò tún máa sàn nísàlẹ̀ àlùjáde bóyin títí tí èsè ṣúgà bíi ti nàìjíríà lọ́yẹ́ pé àwọn kan kàn lọ páàkì ara wọn tó ti gbó wọ́n wàá kó ṣúgà wọ́n fi sọyìn rọ́ artificial àwọn oyin gidi ti ń fò àwọn náà máa ṣe yùn yùn yùn bẹ pé ah ilé ìfẹ́ ẹjọ́ tiwa ọjọ́ tiwa tán àmọ́jọ́ tiwa èèyàn wá rí àwọn oyin gidi bẹ wá hmm, gidi oyin lóyin àwọn fi ń polówó ọjà àkàràmọ̀ kọ́ mọ́ wọn bẹ́ẹ̀ kọ́ lóyin àlùjẹ́nu oyin àlùjẹ́nu oyin gidi oyin tí ò ní mú jíjẹ̀jíjẹ̀ tí ó mú yàn àwa amòyin láyé ìdí tó ń yọ ẹ mọ̀ pé oyin gidi kìí jẹ́ kìdí ọ yọ. bẹ́ẹ̀ ni odò ó akérèmọ́bù odò kẹrin o náà ní tọ́tí ọtí tó ṣe pé lálọ́gbọ̀n fi àwọn ẹlẹ́dẹ̀ sí èyí mú kọ́ máa sọ̀sọ́kùsọ èyí mú kó tó máa ọtí ilé ayé àwọn nǹkan méjì ń bẹ lára bẹ́ẹ̀ sì ilé ayé ní ẹ wá nítorí pé ó bú bàbá ẹ nà nítorí kó mutí yẹ ṣe torí kó kú bàbá rẹ nítorí pé nìkan ní mutí kọ́ má sọ̀sọ̀ kù sọ yọ sọ̀sọ̀ kù sọ gan sọ́lọ̀ kọ́ má ẹsẹ̀ tí sọ bàbá rẹ ẹni tó mutí yóò wíwí kú wí sọ́lọ̀ gbòm bàbá rẹ wá wà sọ́lọ̀ tó bá kẹ́nà ìyẹn mutí àlùjànnà kó tó wá sẹ́lọ̀ òfin ọlọ́run á ní pé tó bá ti mutí ayé tàlùkìyà má ti wọ̀ òfin ọlọ́run tó ní pé gbogbo ẹnikẹ́ni tó bá mutí láyé ọlọ́run ọba yóò fún mu nínú ètùtù ara àwọn ọmọ náà jahanna ọyún tí bá ń jáde lára wọn lọ́lọ́wọ́ máa fún ọyún gbóná kọ́lọ́ mọ́tì á lọ máa ná ẹni tó bá sì mutí láyé tó mú kú ó ti sànà kó wọn mọ́ wà lẹ́jẹ̀nà kọ́lọ́ wọn tànú wa torí ẹ̀ àwọn akéré mọ́ kó odò yìí ń sàn lábẹ́ àlùjáná tí ọ gbogbo oléjà ń kọ́ láyé báwo ló ti lè dàbí ilé àlùjáná bẹ́ẹ̀ nìkan bá ní ẹ wá wọlé tí mo kọ́ nígbà tẹ ẹ wá débẹ̀ ẹ wá rí àwọn nǹkan mèremère nínú ilé yìí ọjọ́ yín lójú ẹ wá mí àmì kalẹ̀ yóò làwọn onírú eléyìí àlùjáná ń bẹ bẹ́ẹ̀ bá níjà yìí èèyàn sá ti gbìyànjú kẹ́ ẹ ní sàlùjáná. ẹ máa pé gbogbo ilé ayé ìrọlá lásán ilé àlìjáná nílé gidi kọ́lọ̀ ń dá kọ́kọ́ máa ilé wa wa. tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n ní jannatu adnin min tahtiha al-anhar ẹ wá rúdò tí ń sàn lálìjáná òkú kẹfọ́ wà òkú wà èmi nítorí pé lálùjáná gbogbo ń ti máa yọ ọ̀yàn lẹ́nu kò sí rárá. lahum fiha ma yasha'un níta ń fẹ́ níta àwọn ọmọ àlùjáná ń fẹ́ wọ́n máa bá pàdé nínú àlùjáná. gẹ́gẹ́ bọ́lá ti sọ pé wa fiha ma tashtahihi al-anfus gbogbo dẹ́mi máa fẹ́ ní bẹ́ẹ̀ nínú àlùjáná wa taladhdhu al-a'yun gbogbo ń ti máa tún mẹ́yìn jù wa antum fiha khalidun inú rẹ̀ lẹ́mọ̀ abẹ láéláé ọlọ́run dákun má sì lè wà wá ẹ dákun ẹ̀yìn yàn ẹ jẹ́ ká máa gbìyànjú lójoojúmọ́ ká máa kíyèsí wà wá ká máa kíyèsí sẹ́ wa jẹ́ iṣẹ́ tà ń ṣe jẹ́ ìwà tà ń wù lọ́lọ́run bá tẹ̀ lọ kádàrá kú lé wa lórí nì sọ́súnmọ́ pé kọ́lọ́run wò mọ́ wa la kó fi sàánú wa ká wà lẹ́yìn tó bá jẹ́ bẹ́ẹ̀. ká máa dúpẹ́ kọ́lọ̀ ká múra táwọn àwa rí tí ọba rí bẹ́ẹ̀ kátètè yíwà padà tọ́lá ẹni tí ò tí kú ló lè yíwà padà ẹni tí ò tí kú ló lè tún ọ̀rọ̀ ara rẹ̀ tí bá ti kú kò sí nǹkan tẹ́nìkan ṣe fún ọ nígbà tí wò ó ti sánà àti sórí rẹ láyé gbogbo máa ń ṣe ó lè má ní torí pé wò ó kú sórí Islam ó kú sórí tí wọ́n tí wọn lè dókun padà sórí súnà wọn à lè dán padà torí ẹ dábàá ń gbọ́ ìròyìn àlùjánnà báyìí táà máa ń gbọ́ ìròyìn àlùjánnà báyìí káàmà ìgbé àwa lọ̀rọ̀ ń bá wí o ọlọ́run bá sì ń fẹ́ wa fún dáadáa ọlọ́run fẹ́ wa fún dáadáa ká gbìyànjú láti rí pa àwa àlùjánnà kọ́lọ́run bá kó sí wa lọ́mọ. lahum fiha ma yasha'un kò sẹ́ni tó lè rí ní ti ń fẹ́ láyé kò sí ẹni tó lè rí ní ti ń fẹ́ láyé ṣùgbọ́n àdéhùn ńlá lélẹ́yìí pé gbogbo ń tẹ̀ ń fẹ́ lẹ́rìí lálẹ́ bọ́dà ní dẹ́yìn ò lérò fi ha máa la àyìn lọ́rọ́ àti wàlà ọ̀dọ̀nà sẹ́mi àti wàlà ọ̀kọ̀rọ̀ àlẹ́ kọ́lùbí bẹ́ṣọ̀ ní dẹ́yìn dúkùn rírí dáadáa ń bẹ lálẹ́ jẹ́nà dẹ́tí kan ọ̀gbọ́n dáadáa ń bẹ lálẹ́ ntí òru wíyẹ nínú ayé nìkan rí ìmbẹ́lá lìdáná dáadáa kọ́lọ̀ má sí lè wá wa. kadhalika yajzillahul muttaqin báyìí lọ́lọ́wọ́n bá máa ń san àwọn olùpáyọ̀ lọ ní máa san wọn lẹ́sìn. tọ́ kọ́lọ̀ kó sàwa náà lọ́kàn nínú àwọn àjọ ọmọ páyà lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́n bá tún wá fún wa nírò nípa nǹkan tí ó ṣẹlẹ̀ láwọn mú mi nígbà tí ikú wọn bá dé tóró ti sọ fún wa nípa tí máa ṣẹlẹ̀ táwọn káàpù lásìkò òkú tiwọn wọn kú lẹ́ni tó ṣàbòsí sórí ara rẹ̀ ó sì sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ àyà gẹ́gẹ́ bá àwọn mọ̀lẹ́kọ̀ ti ṣe máa nà wọn wọn máa gbá wọn lójú wọn máa gbá wọn pàpọ̀ wọn máa lù wọn nígbà tí wọn bá kú láyé fún àwọn olùgbàgbọ́ òdodo báwo ni kú tiwọn ọlọ́ni alladhina tatawaffahumul malaikatu tayyibin àwọn náà làwọn tó ṣe é pé àwọn màláíkà wọ́n gbẹ̀mí wọn ní ipò ẹni tó ṣe é pé wọ́n má wọ́n dá wọ́n bọ́ lọ́wọ́ ìṣẹ́bọ wọ́n má wọ́n dá wọ́n bọ́ lọ́wọ́ gbogbo ìdọ̀tí àti ẹ̀gbin wọn bọ́ lọ́wọ́ gbogbo aburú àtàyídá lásìkò táwọn mọ̀lẹ́kà ọgbẹ̀mí wọn àti pé àwọn mọ̀lẹ́kà ní ìgbà tí wọ́n bá ń gbẹ̀mí wọn wọ́n máa sálámà sí àwọn mọ̀lẹ́kà yóò máa sálámà sí wọ́n sì máa fún wọn ní ròdù gbígbé ẹ̀wọ̀ àlùjáná alladhina tatawaffahumul malaikatu tayyibin yaquluna salamun alaykum àwọn ẹni tó dẹ́ pé màláìkà ọgbẹ̀mí wọn ẹni tó má kúrò nínú gbogbo aburú àtàyídá ìṣẹ́bọsọ́lọ̀ àti ẹ̀ṣẹ̀. yaquluna salamun alaykum àwọn màláìkà ọmọ sálámà sí wọn pípé ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín udkhulul jannata bima kuntum ta'malun ẹ wà lẹ́jẹ̀nà nítorí sábàbí tẹ̀sẹ̀ nífẹ̀ẹ́ bá níbẹ̀ yẹn sábàbí yẹn bá sábàbí yẹn má ọjẹ́ lọ́fọ̀tọ̀ nàá ẹwà àlùjáná nítorí sábàbí gbogbo ń tẹ̀ ẹsẹ̀ níṣẹ́ nítorí sábàbí gbogbo ń tẹ̀ ẹsẹ̀ níṣẹ́ báwo ni wọ́n ti fẹ́ wà àlùjáná tó ní sí náà ó ti fẹ́ ìtẹ̀sùn ó ti fẹ́ wọ àlùjáná ó ti mọ̀ kó àlùjáná ẹrù ọlọ́run ẹrù ọlọ́run kọ́ ọ̀wọ́n ẹni tí ọba wa alìjánà yóò múra yóò le kò ní mú ọ̀rọ̀ alìjánà láwàdà báwo ló ti fẹ́ wà alìjánà ọlọ́run tó sọ nínú súrọ́tù sọ́ọ̀d nípa irú dáadáa eléyìí tí wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn màláìkà ní ìgbà tí àsìkò òkú wọn bá tó ọlọ́run ní innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu gbogbo àwọn ẹni tí wọ́n sọ yìí pé. Allahu ni olúwa tiwa àwa kìí ṣe ẹni tó mú Ṣàngó lólúwa àwa ò mú Ọya lólúwa àmú Èṣù lólúwa àmú Ògún lólúwa àmú Jésù lólúwa àwa kìí ṣe tó mú igi àbí ìpẹ lólúwa àwa kìí ṣe tí ń bọ ìfẹ́ inú rẹ̀ innal ladhina qalu rabb. ربنا الله dájúdájú àwọn ẹni tí wọ́n sọ yìí pé Allah ó ní olúwa wa nítorí pé Allah ló dá wa Allah òun ló ní wa Allah ló fún wa ní ìsẹ̀mí Allah ó ní ọ̀padà pa wa ló ní ń dá ń fẹ́ ìyẹn àlùjáde ló ní ń dá fẹ́ ìyẹn iná wọ́n sọ pé Allahu ni olúwa tiwa àwa náà sọ bẹ́ẹ̀ bá a bá wa sọ bẹ́ẹ̀ kájẹ́ kó dénú ọkàn wa ká má sọ ọ́ nísọ àtàwọn amúnáfíkì sọ́kè ìmánì wa yaquluna bi afwahihim ma laysa fi qulubihim ẹni tí wọ́n ń fẹnu sọ kò dénú ọkàn wa ká má ti jẹ́ nítorí pé àwọn eléyìí tó ń mẹsà kọ́ ọmú lẹ́yìn rẹ̀ wọ́n tún wá dúró dọ́gba wọn ò jẹ́ ọmọ ọlọ́rọ̀ ẹnu gbogbo ń tẹ̀sí ní ká ṣe wọ́n ń ṣe gbogbo ń tẹ̀sí ní ká pàṣẹ wọ́n ń pàṣẹ eléyìí ni wọ́n ń pè ní àlùsíkọ́ọ̀mù. kí ni túmọ̀ yín pé ọlọ́ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo tọ́lọ ní ká ṣe kò bọ́ láàmú gbogbo tó ní ká pàṣẹ lọ́ọ́ máa ṣe gbọ́dọ̀ tí wàá fẹ́ sọ pé ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ làbúdà min al-istiqamati ma'a al-iman ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbọ́dọ̀ tún ní al-istiqama kó tó tẹ̀sí ẹni tó sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́nu lásán mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú káàdì tí wọ́n fi ń dá mi mà eléyìí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó dìgbà tí máa tó tẹ ìgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí dá sọ́ńbẹ̀rẹ̀ náà ni ọlọ́ni innal ladina amanu wa amilu níbo mi innal ladina وعملوا الصالحات لا بد من العمل ẹni tọkọ لا ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo kọgbọ lọwọ bá gbọ́ wọn tara rẹ̀ dànù ni irú rẹ̀ pọ̀ láwùjọ wọn sọ pé bàbá tó máa ń sọ̀rọ̀ Allah náà máa sọ pé mm, mm, mm. àmọ́ tó bá ní ká sí lọ jẹbi ayé jẹbi àlùkìyà bàbá èsì lọ ọmọ náà nìyẹn tó bá ti kọ ọmọ náà nìyẹn ẹ má ka dìdarọ lórí kí ẹ máa wá wọnà láti sọ ọmọ anáda máa lè jẹ nàìjíríà ẹni tó ti fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ àti wọ jahannama jahannama ń bẹ́ẹ̀ torí ẹ̀ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا tọjọ kú wọn bá dé àwọn mọlẹkọ sọ̀kalẹ̀ torí ẹ ló ti jẹ pé àrí mọlẹkà rí bí tọjọ kọ oníkálukú rí mọlẹkà àmọ́ ìròdùn náà sí fáwọn ọ̀daràn jọ náà tọ́da ara bá rí màláìka jọ kú rẹ̀ kò sí ròdù nù fún un àwọn màláìka tí ó rí sódòdò wọn dúdú ni. wọ́n wá gbé aṣọ burúkú kan lọ́wọ́ tí ń rún òórùn burúkú ibẹ̀ ni wọ́n fẹ̀mí rẹ̀ ni ẹ̀mí náà burúkú àwọn ọmọ wa fi ra wọn léèrè wọn sọ pé mi lágbájá lágbájá ọmọ lágbájá ẹ̀mí burúkú ni òun náà ló mú ọrùn burúkú jáde ọlọmọ tètè wà bẹ́ẹ̀ wọn lè wàgbọ òdodo ṣe ò rí bẹ́ẹ̀ o àmàlẹkà ọmọ sọ pé ẹ má bẹ̀rù pàmì lọ ní wala tahzanu ẹ má bàánú jẹ nípa ayé tẹ fi sílẹ̀ wa abshiru bil jannati allati kuntum tu'adun ìró dùnú ni o bẹ́ẹ̀ wà lìjẹnà ilé ìtọ́nà wọn ti ń sàdéhùn rẹ̀ fún yín náà. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة أولني لا يك أتلار بالعملك وما صفون ولكم فيها ما تشتهي أنفسكم إن تمين فأبقى قدنا الجنة ولكم فيها ما تدعوا وكنت تدعوا إن أبقى قدنا الجنة نزلا من غفور رحيم ibùgbé ibùsọ̀kalẹ̀ sí ìní fún látọ̀dọ̀ ọlọ́run ọba aláforíjì ọba tí máa ọlọ́run dàpọ̀ sí wa lọ́mọ àlùjẹ́nà náà a sì ti rí àwọn àhàdé tánàbí sallallahu alaihi wa sallam tó ti sọ fún wa báwo ni wọ́n ti gbẹ̀mí múmi báwo ni wọ́n ti gbẹ̀mí káfù pápá àhàdé al-Bara ibn Azib radiyallahu anhu àdéhùn ti àlàyé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹni tó fẹ́ kú kìbá àjọmọ àlìjáná kìbá àjọmọ aná báwo làwọn mọlẹ́kà yóò ti gbẹ̀mí rẹ̀ irú mọlẹ́kà wọn yóò gbẹ̀mí ọmọ àlìjáná irú èwo yóò gbẹ̀mí ọmọ aná báwo làwọn mọlẹ́kà ó ti ṣe mẹ́mí jáde lára ẹni ọlọ́run nírọ̀rùn báwo ni wọ́n ti ṣe fa ẹ̀mí yọ kó o lára ọ̀tá ọlọ́run tó ní ọmọ jáde fúnra rẹ̀ tí gbogbo oríkèé ọmọ yẹ bákan náà báwo ni wọ́n ti ṣe gbé ẹ̀mí mọ́mí tí ọmọ ayé ọrùn tó dùn tí gbogbo màlẹ́kà tó bá pàdé wọn máa yìí jáde tó òun rẹ̀ sì wàá báyìí ẹni tó dáa tó ara rẹ̀ ló ti jáde ìgbà tó bá káfírí tí a máa rún ọrùn burúkú máa burúkú tí ọrùn burúkú ti jáde sọ pé mi lágbájá ọmọ ẹni ikú ara rẹ̀ lẹ́mí burúkú ti jáde àtẹkẹ́ni àtẹkẹ́jì wọn sẹ́mi bá ti wá bọ́ àwọn gbìyànjú láti mú wọn sánmà olùgbàgbọ́ òdodo wọn sílẹ̀kùn sánmà fún dédé keje ọlọ́wọ́n wọn tẹ ẹ̀mí ẹrú òun padà sára ẹrú sára ẹrú òun nínú wọn tún mú ìbéèrè tí màlẹ́kà méje òbí lé wọléàkì ọ̀tọ̀ ọlọ́m ọ̀daràn láti fẹ́tàkùlẹ́kùn abúwá bùsùlẹ̀ wọn ní sílẹ̀kùn àlùjáná àfẹ́kùn sámà wọn ní sí. torí tó bá dé bàtà bá dé mú lòkè tó bá kú dẹ̀dẹ̀ pé wọ́n di ẹnu lẹ̀kùn sámà wọn bá kàn títí kò ní sọ́nà torí kẹ́mi burúkú ni náà lọ́lọ́ sọ pé wọn ò ní sílẹ̀kùn sámà fún ọ wọn sì ní wà lìjẹ́nà hàtà yẹlẹjẹ lìjẹ́mẹ́lò fi sẹ́mi xiyọ́ ó ti gbà tó bá rọra fún mi lọ́rùn láti gbára ìwọ abẹ́rẹ́ sọdá sódì kejì bẹ́ẹ̀ ni nǹkan ẹsẹ̀ rẹ̀ lásán tó lè sọdá kátó wá pé rà fún mi gíríwó gíríwó eléyìí ọlọ́run ọba wí bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ pé mustahil mustahil mustahil kò ní ṣẹlẹ̀ láéláé wípé táwọn eléyìí wọ́n sílẹ̀kùn sọ́mà fún ambọ̀sibọ́sí pé wọ́n wà lẹ́nu tó lè bá yé wa. ajá yìí pé nǹkan tí ń retí kálukú ni ẹ o ìṣúdà ká jẹ ni Ọlọ́run ìṣúdà sì má jẹ ni Ọlọ́run nínú sáré àwọn ẹrú Ọlọ́run wọn lè dáhùn ìbéèrè mẹ́ta péré náà ni ẹni tọ́lọ̀ ń bá fún ní dáhùn dáhùn òní ò retí fún ẹni tí ọba fún létí fún òní rí dáhùn dáhùn mú mi ní ọba yọ̀ọ́sà sí yege wọ́n fẹ́ tàrí rẹ̀ fún yóò di pé ìwọ̀n gbogbo obi tó lè ríran ma ní sàárì rẹ fẹ́ iṣẹ́ rẹ tó gbélé ayé ṣe yọ ọmọ wa bá nájú títí dijọ́ gbẹ̀dẹ̀ òkú yá mi ní rẹ ní tẹ́lẹ̀ nínú ná ọlọ́dún ìjàrọ̀ rẹ fún nínú yọ ọlọ́ òní ni òkú yá mi òde nínú ìdáhùn oníbèrè mẹ́ta tí ò lè dáhùn ọ̀kan tán kàkà bẹ́ẹ̀ sísọ lọ́daràn á máa gbé ha ha sami'tu an-nasa yaquluna shay'an faqultu. ntí mo gbọ́ táwọn èèyàn sọ láyé lèmi náà sọ èmi ọ̀ma ọ̀ma ò sì kọ́ ma kí wọ́n ṣe lù lóòlù nìyẹn lórí ọ̀wọ́lẹ̀ tí wọ́n tún fà jáde lórí ìbéèrè kọ̀ọ̀kan yóò jẹ òlù ńlá báyìí ni wọ́n kúnlẹ̀ ma sàárì òkun ma gbogbo oríkèé rẹ̀ ọ̀yẹ̀ iṣẹ́ ẹkú tó gbélé ayé ṣe yọ ọmọ wa bá ànájú nù sàárì rẹ̀ títọ́ gbélé àwòsíyá mi torí ẹ̀ ọlọ́ni yusabbitu Allahu alladhina amanu bilqawli thabiti fil hayati dunya wa fil akhirah wa yudhillu Allahu adh-dhalimin wa yaf'alu Allahu ma yasha ọlọ́run bá máa fún àwọn olùgbàgbọ́ òdodo létí fún láyé pẹ̀lú gbólóhùn tó dúró tẹ̀sìn eléyìí táwọn náà ti mójútó gbólóhùn wo ló dúró tẹ̀sìn tẹ́ ẹ mójútó la ilaha illallah ó ní alukọ́wùlù sáàbì agbọ́dọ̀ lọ gbà gbọ́ lódodo a sì gbọ́dọ̀ mọ̀túnmọ̀ rẹ̀ pé la ma'buda bi haqqin illallah kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo àfi Allah yézìlá ìlà kọ̀sọ́bà kan illallah àbọ̀ olúwa ìsọkúsọ nìyẹn kí wọn náà bá wọn kọrin òkú ọtọ bàbá àdúrà àwọn ọba tó wà àwọn ọba tó wà ẹ̀rí kọba kanjá láàfin ọba kanjá sọ ọba kanjá olúwo ọba kanjá olúbàdàn ọba kanjá kínní ṣùgbọ́n àwọn ọba ni àmàlà ma'buda bi haqqin illa Allah kò sí kankan tọ́tọ́ láti sin lódodo àfi Allah abẹ́yìn mà ń àdírẹ́sì rẹ̀ ẹlòmíì sọ fún tó yàtọ̀ sí Allah kọ́ yọjú béèrè kan la fẹ́ bi léèrè. akramakumullah tẹ́lẹ̀ báyìí wa alqawlu thabit agbọ́dọ̀ mójútó la ilaha illallah yàtọ̀ sáwọn kan tán láwọn ní jamaa la ìlà jamaa la ìlà sẹ́wọ̀n kí jamaa kèfèrí nìyẹn hẹ́n jamaa kèfèrí nìyẹn torí pé la ó ní mùsùlùmí máa sọ àmọ́ la ilaha nìyẹn ọ̀sọ̀ pé kọ̀sọ́ba kankan rárá tá a sìn ilé yẹn kúfúrú nìyẹn a sì gbọ́ pé wọn náà ti wọlé yìí sẹ́yìn pé wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà àwọn èèyàn wọn ń pè wọ́n sẹ́sìn òdodo wọn ò hu eegun létí wọn ò ní gbọ́ wọn ò ní gbà ọ̀pọ̀lọpọ̀ yabetí lápá tọ́ba wa kó àánú dé tọ́ kó ìranù rádaràdá dé ẹ wàá rí tí wọ́n wọ yúnífọ́ọ̀mù àfi bí ọmọ sùkúlù àwọn bàbá màmá wọn wà á tò lọ́jàrá kó làwọn eléyìí ti wà bàtà ń pè wọn fún wọn òdodo ẹ̀sìn tọ́lọ́ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kèé wù wọn kèé dùn má wọn bí àná bí àdádálẹ̀ ẹnìkan lè wọ̀lú wọn máa pè láàbò lójú omi gbogbo wọn máa dà lọ́ba ó lè ní kálukú ọ̀ra lọ́ọ̀sì funfun funfun wá. lọ́ọ̀kì ọba tán lórí igbá omi ní kíkálukú ọ̀ra pure water wá gbogbo iléeṣẹ́ pure water lomi ti tán wọ́n ni kálukú gbé pure water rí ókè àwọn èèyàn fẹ́ràn òdodo bíi ìran ọ̀kan ó fàdúrà àti sí àárín òru kanjọ́ ẹ wàá ra màmá màmá wọn mọ wá àkíká. wọn wàá wọ yunifọọmù ó tún pẹ́ nílọ báwọn lọ bí àdúrà àdúrà kínnídé rọṣẹ àdúrà rọ náà ni owó owó yìí náà wọn wà yorùbá lẹnu àdúrà rọ wọn àtẹsìn òdodo àfẹsànjẹ rọ náà ni wọn kà wọn nínú àlọ́ gbé jama láyé láwọ̀ ọ̀kan náà lè gbáyé fẹ́lẹ́ àbáyé wúwo lórí tìrìtì ọ̀kan tó dé ó ń ranu díẹ̀ nítorí lọ mú mọ́sálásí ńlá lò ó tún fi ṣe ibùsọ̀ yóò tún kó àwọn èèyàn jọ bọ́ bá dòlù kan jọ yóò ní wọ́n súnmọ́ ẹni tó bá pẹ́ wọ́n kọ́ ní ṣẹ̀ wọ́n ní yóò ti tọ̀ wá fún mọ́sálásí ọjà kó lẹ́ẹ̀mejì òun dàbí kàábà tó hmm? àwọn màmá màmá lẹ́mọ̀kẹ́ tí ọba ti lè sá sọ̀fà márùwà yóò sì sábídíà ẹ̀ tó àwọn màmá màmá tó bá pẹ́ àwọn náà máa ṣe láìlá láìlá láìlá wọn sáré mẹsàlásì ọjà fóònù bá àwọn òbí lẹ ọba wa dòlù gàjọ sílẹ̀ bí ẹ má dá láàrin kálukú sùúrù bọ ẹ máa wá sọ bùkátà yín ẹ máa sọ bùkátà yín ẹ máa kó ní òkú lọlé àṣẹ òkùnú dídìrín ọbọ òun wá láti fi ọ̀dàn bẹ nu gbóńbẹ ọwọ́ àti àwọn èèyàn lọ́nà nù lùmbì nígbà táwọn èèyàn fẹ́ sìn òdodo wọn ò sẹ́ni sìn wọn lọ́nà. gbàtẹ ẹrú dodo tẹn fi ti kpalaba rẹ ẹ dẹrú kúrọ àbá òkpònú rẹ̀ wà máa yanu yà máa gbé wọ ẹrú òun o ìwọ ọlọ ìwọ ọ̀rántí òun ọ̀bọ tìtìrìn ọ̀bọ àwọn òkpònú ti ń gbọ náà ò sí tọlọ òkpònú eléyìí àwa awùjá àwọn burúkú kan á ní wí o. tọrọ lọ ń sọ̀rọ̀ gbèjà ọlọ ń sọ̀rọ̀ gbèjà tọrọ rọ ti ń sọ náà ńgbà míì ó lè má jà lọ́dọ̀ ọlọ ẹgbọrọ ẹgbọrọ kònú dìde ó kẹkẹ nìkan sọ pé ìwọ sọ ohun ẹrú mi o ìwọ sọ ohun ìránṣẹ́ mi o ṣé eégún ó àbí òní èèyàn lásán nu àmọ́ Ọlọ́run lẹ fọwọ́ mú Ọlọ́run lẹ kà kún náà lẹ gbá gbogbo ránu ìdínú tó fi jẹ́ pé ìranu a máa bó ìranu lánú ìrégbè ló ń rèké báyìí gbà. ìgbà tí kó àwọn kan wá lọ dé síbi odò ọmọ sí ń bẹ̀ wọ́n láwọn jàmá láyé la. àfà ẹ lọ wòran bẹ̀ lónìí ẹ mẹ́jọ ọ̀dọ̀ lẹ́ lọ wòran bẹ̀. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ̀rọ àṣẹ kínní kankan lẹ ní o bíi páálí báyìí wọ́n ní mọ́tíláṣí tàwọn nù. níjọ́ ní nǹkan bẹ̀ wọn tí alọ́ba owó bìkan tá a fẹ́ bá wọn fi okun nítorí yẹ kí wọ́n ti wó wọ́n ti kọ́ wọ́n wá ṣe kínní kan bẹ̀bí káábà rìgìdì sẹ́ni kan bá wá tálárọ̀ tọ́lárọ̀ wọn ya wọ́n lè kọ́ máa rọ kiri káálí òfò kọ́ máa rọ kiri káálí òfò mùsùlùmí náà dà ìbẹ́yìn náà lẹ̀ ń tẹ̀lé wọn lọ bẹ̀ ìbẹ́yìn náà lẹ̀ ń gbérọ́ lárugẹ ẹlòmíì kú bẹ̀ tóyúntóyún nítorí pé kọ̀ọ̀rọ̀ máa fi kíákíá wá ní wọ́n gbé wá sọ́dọ̀ àwọn aláìlá tí nǹkan wá sí ń àfa òkú rẹ̀ wọ́n gbé jáde kó ń bẹ̀ ń ṣèyàn síbà mọ gbogbo parasitamọ́ọ̀lù àbámọ̀ tọ́ antibiotic síbẹ̀ mọ́ ẹ wá gbìyànjú lọ́dọ̀ láìla ọwọ́ àni kọ́ ọmọdé láìla sí lórí kúfúrú kúfúrú kúfúrú kúfúrú kúfúrú wọ́n á kúfúrú láìjẹ lórí kúfúrú. A'udhu billahi minash shaitani rajim. a ó sèyàn láàánú fáwọn tí ọ̀fẹ́ rẹ̀ sùn òdodo náà sì fẹ́ wà lìjẹ́nà èmi wàá mọ̀ bóyá bàbá wọn lọ́la lìjẹ́nà yóò bí ní hmm, àwọn ọmọ mi náà ní ẹ sáà wọlé ńlọmọ ẹni èrorò káfí fáfún jẹ ẹrù pé bẹ́ẹ̀ làlùjá nà ah àwọn ẹni tí ń sẹ̀sì gidi gan lójú méjèèjì ẹ̀rú ọ̀mà pa àwọn àwọn àwọn ti sọ̀rọ̀ àwọn lónìí kátó wá bá wọ tó ti pọ̀ daràn lọ́pọ̀ wa torí ìdílé ìjàmá ẹjẹ ká gbárùkù nínú apàtí gbogbo adaba ti rí ní ọ̀dà ká gbógun tì nítorí pé tẹ̀ bá gbógun tì aburú ń lè má ṣe yín àmọ́ lè sọ ọmọ yín ó lè má sọ ọmọ yín kọ́ sọ ọmọ ọmọ yín sọmọ pẹ́yìn tí ẹ dákun láti lẹ́jọ́ sí wọn torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn olóríire kì í wó bàjẹ́ rìn àwọn olóríire wọn kì í wo aburú níran nítorí pé yóò padà di tabapátaba o kí ni túmọ̀ àdúrà tẹ́nìkan kó wọ̀ kí la fẹ́ ti ṣe sálàdúrà ara nù kí la fẹ́ fi ṣe tá a máa ṣàdúrà lójoojúmọ́ tẹ́lẹ̀ náà tó fi wá jẹ́ pé wọ́n ń gbádùn àbọ̀ ẹ̀rẹ́ ni tó fẹ́ràn wa tó gbádùn àwà tó fi ní a máa dáwó tẹ̀mí kọ́lọ̀ mẹ́tọ́kọlọ́ ó dorí kodò àwa lẹ lọ ṣàdúrà àti májú ńgbà sílẹ̀ mọ́ kọ́ńdọ́ọ̀mù la bá bá fẹ̀ bí dọ́sìn mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀mí gbádùn àyàbò la hawla wala quwwata illa billah ọwọ́ àdìgẹ́ paná kọ́níkàlùkù ọwọ́ amútìyẹ ẹ̀sìn lẹ́ ń ṣàdúrà ni sí ẹ̀sìn òdodo náà ìsìláàmù tọ́lọ̀ ní sàn nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti náà very clear kò sáyè rọ́ọ̀bẹ kò sáyè ẹ̀sìn jẹ́mbẹ̀. so tẹ bá rò dáadáa yìí náà ẹ padà gẹ̀ẹ́sì ẹ̀ pé lásán kọ́lọ́ mi ìyẹn máa ń kọ́ ti kún sódodo lásán kọ́lọ́ mi ìyẹn máa ń tàkìtì pàkọ́ sójú ọ̀nà mà àfi nítorí pé àkọsílẹ̀ aburú ti síwájú kọ́kọ̀dọ̀ wàláì sọ̀gbà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ah òdodo clear ó clear bàjẹ́ ni tó ń wàá rí wọn akọ pé mi tẹ̀lé ó túmọ̀ sí pa burú ti síwájú fún yà ọlọ́mọ tètè wá bẹ́ẹ̀ so àwọn sọ̀hábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam orí bákàlẹ̀ islam bá wọn àwọn náà láwọn wà pálapàla lọ́wọ́ àwọn tí ọ̀dà pọ̀ nù sísí wọn ṣùgbọ́n gbà tí islam dé kò sí pálapàla kan tó tún sẹ́kù mọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ wọ́n pàtì nítorí kí wọ́n fẹ́ rí dáadáa sí ń bẹ lọ́dọ̀ ọ̀lọ́ àwọn kan alára. Ah, ah kí ló dé tó fi islam làwa jù náà wà àwùjọ náà àwọn kèfèrí lọ́pọ̀ jù oríṣiríṣi nǹkan ni wọ́n fi ń kí ló dé pé mm, mm, islam ló wà wá a gbà pé ìdí islam lórí ilé lókè tó bá wá jẹ́ kí ló dé ṣe islam gidi wá pé tí ti jẹ́ tẹ̀tẹ̀jẹ́ kò sálì àwọn àlùjẹ́lẹ̀ tó sin lọ́n sàǹsà lọ́wà torí ẹ jákèsí wa wà jákèsí tàǹtì kò sí sẹ́ni tí yóò wù nínú wa láti wọ̀ náà kọ́ lọ́mọ ti wà lọ́mọ náà sọ ṣùgbọ́n gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe sọ àlùjẹ́nà òun ò fún àwọn ẹni tí ó wọ àlùjẹ́nà lálùjẹ́nà wọ̀ látàrí nàgbélé ayé sí i kí làwa ń ṣe láyé wa nǹkan béèrè náà ṣé ẹ̀sìn láń ṣe lódodo ni àbá ń ṣẹ̀sìn sáǹtẹ̀rẹ̀ àwa jẹ ni àbí tọ́lọ̀ ń fẹ́ kápẹ́lẹ́ ayé ti là ń ṣe. ṣé béèrè náà torí kọ́ lọ́wọ́ bíi sàlábòsì èèyàn ní jẹ́ pé ó ṣe tọ́lọ̀ ó padà wá èèyàn sì ní jẹ́ pé kò ṣe tọ́lọ̀ padà wá rí dáadáa ọlọ́run ṣe wà ẹni bá ṣe dáadáa yóò rí dáadáa gùn ẹni bá ẹ jẹ́ ká bára wa sòdodo ọ̀rọ̀ ká máa gbé ilé ayé wa tá a wáyé nǹkan tó níbẹ̀rẹ̀ ni gbogbo tó bá sì níbẹ̀rẹ̀ yóò padà parí lọ́jọ́ kan náà Islam kẹ́lẹ́ bá ṣe dáadáa kẹ́lẹ́ bá jẹ́ni tí wọ́n wà lẹ́jẹ̀nà ó ti di màlẹ́kà ń sálámà sí i nítorí kó o ti ṣe oríire ni káwa náà lè bá a jọ́ kan nínú àwọn ẹni tó ń ṣe bẹ́ẹ̀ níta ti ń gbọ́ yé nínú ẹ̀sìn wọn ẹja ẹ fi tàwọn ọ̀rẹ́ tí ìbátẹnijẹ́ lẹ̀ ẹ fi tàwọn asinilọ́nà sílẹ̀ sẹ́yìn bá ti gbọ́ nǹkan kan yé nínú ẹ̀sìn náà ẹ lò rí pé ẹ láàrin yín àtọ́lọ̀ ẹ máa wá wo tọ́lọ̀ wọn bó ṣe fún yín dáadáa nínú àwọn èèyàn kan lókùn tí ó fi lé ayé ọba ẹni tí ń òdodo ní ọba fi ọba ti Muhammad wọ́n máa kú lọ́sùn wọ́n máa kú lọ́sùn àkókò mọ irú ẹ̀sìn tó lọ́gbà yìí irú ẹ̀sìn ìwúlò ọlọ́gbà Islam náà ni èyí táwọn ṣe tẹ́lẹ̀ àtàrà wa jẹ ni wàhálà lẹ́bà gbọ́ kókó lẹ́bà gbọ́ kókó ọlọ́run ti ṣerú rẹ̀ náà láwọn àlọ́ wọn ròyìn fún wa wọn nílé kó ń bẹ́ẹ̀ bàbá kan òun ni bàbá abọ́ rẹ̀ bàbá abọ́ rẹ̀ ní ti ń bá wọn bọ̀ rẹ̀ bọ̀ ọjọ́ ti pẹ́ irú àwọn ọ̀dọ́ ń gbẹ́sìn yìí wọ́n ń gbẹ́sìn yìí náà ni wọ́n bá lọ sí wáàzì fún bàbá látọ̀dọ̀ ọmọ rẹ̀ ọlọ́mọ rẹ̀ kan wà tó jẹ́ pé allah la quwwata illa billah wọ́n bá sí wáàzì fún bàbá pé ẹ nǹkan àjogúnbá wa lélẹ̀ yìí kò sí pàtì ilé wa gan ni ilé abọ́ rẹ̀ tó bóun sì jogún rẹ̀ náà ló jogún wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bí ìgbà tí bàbá yóò ní gbọ́ kò ní gbà bàbá bá má gbọ́ bàbá bá má gbà bàbá bá ní ohun ọ̀bọ rẹ̀ má ohun òsì jẹ́ abọ́ rẹ̀ má ohun òsì já síwájú fábọ̀ rẹ̀ má èkó bá dàrú gbogbo àwọn abọ́ rẹ̀ bá wọ́n bá sí pàpà wọ́n ti ti délé bàbá yìí pé kọ̀ọ̀bù bàjẹ́ lójú àwọn lójú ayé àwọn bàbá rẹ̀ ọ̀bàjẹ́ tì í lójú ayé tiẹ̀ náà bọ́ ọba gbọ́ lẹ́rọ̀ àwọn ó sì tẹ̀lé àwọn òfin mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe bàbá yìí wọ́n fìtínà rẹ̀ wọ́n fìtínà ayé rẹ̀ kọjá sísọ bàbá yìí má kọjá lẹ̀ ó lọ ti di mùsùlùmí ọ̀n ti di mùsùlùmí wọn ọlọ́pàá mu wọn ti mọ́lé ọbẹ̀ èkó gbogbo ẹ̀ gbogbo èdè wọn máa sáfọ́ lọ ẹ̀ àbá bàbá yìí ò fẹ̀ sílẹ̀ wà wá ó tún dúró digbí ni lórí Islam àtẹ́kù ti súnmọ́ àtẹ́kù ti súnmọ́ ó kú fẹ̀ẹ̀rẹ̀ tí bàbá yìí ó kú lọ́lọ́wọ́n bá ní kọ́ gba ó tú bá wọ́n fìtínà rẹ̀ lọ́ba ọkàn rí omi ọ̀pẹ́ tó jìnnà lọ́ba kú ẹ wá wo ìrànjọ tó gbogbo àwọn ọmọdé ṣe sọ́nà títí ọ̀gbèrò ìlú ọ̀gbèrò níbi àti gbé òkú bàbá yìí a ọ̀yẹ́ kọjá sísọ. So pé òun pẹ̀lú yẹn ti fẹ́ ṣẹbọ gan tí ọ̀yẹ́ kìí yọ̀ ṣẹbọ láyé kìí yẹ wọ́n lẹ́yìn kú orí ikú náà. àmọ́ ẹni tó ti dé aṣíwájú wọn ń di à ń bọ̀ rẹ̀ ọwọ́ atúbó di mùsùlùmí gidi ìsìláàmù rẹ̀ tó wá lóòrìn ẹni tí ọ̀fẹ́ jáde jáde ń jọ tí wọ́n fẹ́ ṣe jànáza rẹ̀ ọlọ́run ọba dákun bá wa sí lọ́mọ àlùjáde náà ní gbogbo èèyàn bẹ́ẹ̀ lọ. àtúrọ̀mọ̀ fún mi bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ pé islam téèyàn bá ti fẹ́ gbẹ̀rún ọdún tí fi ń sẹ́ náà téèyàn bá ti pinnu pé mo fẹ́ tú báyìí ní padà síbi rẹ̀ máa inna islam yajibu ma qabla islam máa wó gbogbo tó ti síwájú dànù ọwọ́ àdàbí àtúnbí tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn béèyàn ti wà lẹ́sẹ̀ náà rọrùn abàtìkú yóò àfi pé gbogbo wa àti gbogbo ẹ tó bá láǹfààní láti gbọ́rọ̀ yìí ike bìtìkálukú wa ti ń sẹ́ náà tá a sì mọ̀ kó lè kọjú náà kára lè dáná wọ̀ kò sẹ́ni tó ní kálukú yìí ẹ jẹ́ ká túbá ẹ jẹ́ ká ronú pé wàdà sáré tí kí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ gbogbo rọ ilé ayé yìí lọ́mọ ọba tá à lọ bá ya'lamu sirra wa akhfa ọmọ gbogbo ń dá gbé pamọ́ ọmọ ń tọ́ ju ń tọ́ lọ onáàtì ni alimun bi ọmọ gbogbo ti ń bẹ nínú gbáyò oníkàlùkù wa ọlọ́run dákun fún wa ní sẹ́rẹ̀tì ọlọ́run dákun foríjì wa ká tó kú ọlọ́run dákun sàmójúkúrò fún wa lẹ́yìn ikú wa ọlọ́run dákun tí wàá lọ́kàn nínú ẹni dọ́kẹ̀ tó bá di lọ́la gbẹ̀dẹ̀ àlùkìyàm ọlọ́run àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bí wọn ní mùsùlùmí tó sì jẹ́ pé gbogbo ìyànjú àwọn òbí wọn. lórí wọn náà ni wọ́n ti jẹ́ mùsùlùmí táwọn ti wá ń jẹ́ orúkọ lásán ní ìsìnkú islam ọlọ́mọba wa dá wọn padà sí ìdí ẹ̀sìn islam ọlọ́mọba wa dá wọn padà sí ìdí ẹ̀sìn islam ọlọ́mọba wọn padà sí ìdí ẹ̀sìn ẹni tó sì jẹ́ pé káàkiri lòún mùsùlùmí tí òfìgbà kan mùsùlùmí rí fi yé wọn pé islam lọ́nà ẹni tọ́padà wá di kèfèrí tó lòun ti ẹ̀sìn islam ọlọ́run bá wa dá wọn padà sí di ẹ̀sìn islam ọlọ́run bá wa dá wọn padà sí di ẹ̀sìn islam ọlọ́run bá kó túbọ̀ rẹ̀ islam lọ́wọ́ láwùjọ wa ọlọ́run bá kọ́ bá wa ti àlékún àgbéga fún sunna nebo muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run kọ́ paná adẹ́bọ̀rẹ́ ọlọ́run kọ́ paná adẹ́bọ̀rẹ́ ọlọ́run kọ́ paná adẹ́bọ̀rẹ́ ọlọ́run kọ́ gba ẹ̀sìn wa ilé ìtàǹfọ̀ sàn sínú ramadan ọlọ́run kọ́ gba ẹ̀sìn wa ilé ìtàǹfọ̀ rúṣe nínú ramadan ọlọ́run kó sì wá lọ́kàn nílẹ̀ ẹni tí wọ́n pọkùn náà kó lọ́rùn wa ní oṣù ọlọ́lá tá a wà nù rẹ̀ yìí subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tó wà ní bẹ̀rẹ̀. Ìwọ ló kéré jù.

wọ́n ní dọ́ba fẹ́ ṣe sọ láti tarawih òǹkà mélòó lòǹkà tó kéré jù tá a lè ṣe ó kéré jù ọ̀pọ̀ jù kan ní tọ́jà báwo la Nabi sallallahu alaihi wasallam iye òǹkà mélòó ni màá ti rákà mọ́kànlá la Nabi màá ti Aisha radiyallahu anha wọ́n lánàá bí kì í fi kùn ọba àjẹ rọmọdán wà ọba àmàjẹ rọmọdán. riwaayi abdullahi bin umar radiyallahu anhuma wọ́n sì sọ pé rọ́kà mẹ́tàlá là nàbì máa ní yẹnni pé láàrin mọ́kànlá tàbí mẹ́tàlá so tọ́ba sì sọ pé mẹ́tàlá yẹnni pé gbogbo sọ láti dáàtì ní ọ̀jẹ̀ mẹ́tàlá yẹnni pé àti wíìtì ní ọ̀jẹ̀ mẹ́tàlá tẹ́ bá fi rọ́kà mẹ́wàá tẹ́ bá fi ṣe sàràwíì tẹ fi rọkà kan ṣe wípé ó ti di mélòó mọ́kànlá tẹ bá fi rọkà mẹ́jọ tẹ fi ṣe kàràwíyẹ tẹ fi rọkà mẹ́ta tẹ fi ṣe wípé ó di mélòó ó di mọ́kànlá tó pẹ̀tà ń sọ yìí. ẹni tó bá wá dé tó bá yín pé rọkà méjì ti bọ́mọ̀ lọ́wọ́ nínú sọ̀lá ti kàràwíyẹ mọ́kànlá sì ni ìmáàmù máa ń ṣe tọ́ òun náà wá darapọ̀ mọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ rákà méjì kejì méjì sì ti bọ́ ọmọ lọ́wọ́ ṣé yọ máa bá wọn bá sọlá yẹn lọ títí dé parí ni lọ́nà tí ó fi jẹ́ pé mẹ́sàn-án péré ló ń ṣe mọ́kànlá sí ni lè má mú sùn rárá o tó bá lè ṣe méjì tó ti bọ́ ọmọ lọ́wọ́ ó lọ dáa títí ẹ náà fi jẹ́ mọ́kànlá lè jẹba báwo ló tó a jù ìgbà tí lè máa ń bá dé rákà ti parí títí ó fi pé mọ́kànlá títí ẹ tẹ̀sẹ̀ pé mẹ́ta ìwọ ní dàníyàn pé wítìrì lọ́fẹ́ sí ìwọ ti dàníyàn pé tarawih òun náà lọ́n bá lọ ìwọ wàá fi rákà kan ó mú rákà kan wá lẹ́yìn ìgbà tí lè máa ń bá sálámù adẹ́pẹ́tì ẹ náà ti pé mélòó ní ti pé mẹ́wàá ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ àtijọ́ lọ́sẹ̀sẹ̀ mú wítìrì kan wá. ẹnìkan ti ń bèrè. yẹn ni pé èèyàn pè yàn sẹ́sẹ̀ Islam ọwọ́ gba Islam gbàdúrà kí n táwọn retí náà lẹ̀sán látọ̀dọ̀ lọ ẹni tá a wá pè sẹ́sẹ̀ Islam wọ́n fún wa lẹ́bùn lẹ́yìn tó ti gba islam wọ́n ní sọ́tọ́ ká gbà àti pé tá a bá gbà tí ò ní kọdínà kárí ládàgbà lọ́jọ́ gbẹ̀ndàgbé yàmù títọ́ dáa jù ní pé ẹni tá a pè tẹ́sí islam àwa ni ká fún kó wọn má fún wa torí kọ́ mọ́ bá dàbí ìgbà tó ṣe pé à ń gbowó sẹ́tà sí nítorí dáa jù ní pé sẹ́nìkan bá gba islam ní gbogbo wa tó bá sojú wa ká fún lẹ́bùn ká fún lẹ́bùn tí ó jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ ó dúró sísìn lórí islam tá a bá wá fún ní kankan kò ní ìtumọ̀ kankan ẹ̀hẹ́n torí kékeré ṣe torí ẹ̀bùn ló ti gba àlè islam tó àmọ́ káwọ́ tó wá máa gbẹ̀bùn lọ́dọ̀ rẹ̀ torí ipá wa la bá àpèjẹ́ sí islam ká má gbà ká má gbà ẹ̀sán tọ́lọ́wọ́n bó ti san wa ó ju gbogbo ń dá lérò lọ torí kó anabi sallallahu alaihi wasallam ó ní la an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humri na'am tọ́lọ̀ ń bá tara rẹ fèèyàn ká soso màá ní ó lóore fún ọdún fún ọkùn ọ láwọn ràkúnmí pupapupa lọ wọn lò lọ wọn jù nínú gbogbo ràkúnmí náà wọn parí. wọ́n ní kí ni ìdájọ́ káwọn ẹni tí wọ́n wà nílùú tí wọ́n ti ń jagun táwọn náà ṣe sùn yá wọn ṣe sùn yá kódà bí yẹn bá jẹ jagunjagun wọn náà tún ṣe sùn yá àyàfẹ́ tó bá rí kóhùn ní lè ṣe látàrí ohun ọ̀rẹ́ dọ̀tí lórí òróró sọ irú àwọn eléyẹn tó máa fi sílẹ̀ látàrí ìbẹ̀rù kéke àwọn ò ní fọkànbalẹ̀ wọ́n san padà lẹ́yìn rọ̀mọ́tàn ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run tí ìbá ti kéèyàn bá ń jagun gangan ọwọ́ pé wọ́n ń jagun bí tá a wà kìí ti àwáwí tí ò ní jẹ́ ká ti yá mọ̀ ọ́n wọ́n ń jagun nílùú tá wà ní tá a wà náà àlejò. Thank you. ẹ̀ á sì mà á sì mà ní ìsìnkú ìmáàmù tẹ́ máa ń tẹ̀sán láti lẹ́yìn rẹ̀ lẹ́yìn tí màá kí mẹ́jọ ni màá sì automatically lẹ́yìn mẹ́jọ kí lọ́kàn sọ̀lá tó ń wétè gbogbo ẹni wétè mẹ́tẹ̀ẹ̀ta ẹni wétè so ẹni tá a mọ̀ kí mẹ́wàá ni màá sì adẹ́gbẹ́lẹ́ kọ̀kànlá ńkọ́ sọ̀lá tó wétè tó clear pé ìmáàmù dá sí máa iye rákà sí máa ń ṣe àjẹ́ pé lẹ́yìn rákà tí máa ṣe yẹn kọ́ kí lọ́kàn wíìtì. ìbéèrè yẹn nítorí lọ nítumọ̀ ni pé irú ẹni tá a sọ pé kò bá rákà méjì tẹ́lẹ̀. tò nísìn àwa ni kó náà ṣe méjì kó fi kún lọ́nà títí ẹni ò fi jẹ́ mọ́kànlá. ìmáàmù ti fẹ́ ṣe fẹ́ dà papọ̀. tọ́lá ti tàràwé ìkúmá rákà méjì méjì. tọ́lá tó lẹ́yìn mẹtẹnà mẹtẹ tó ìmáàmù ó ti ṣe mẹ́ta nù àwa ni wọn fi kàn fún bẹ́ẹ̀ ni kò sí wàhálà mẹ nítorí pé ẹ̀yìn ìmáàmù ló wà àti pé bí ìmáàmù ti fẹ́ ṣe wítìrì yẹn ìlọ́fà ló fi ṣe mẹ́rin papọ̀ kì í ṣe pé wọ́n ló finú fẹ́ dọ̀ máa ṣe mẹ́rin papọ̀ ẹlẹ́yìn jẹ́ náà bá jẹ́ pé mẹ́ta sí ìmọ̀ rẹ̀ mú wa lẹ́yìn àti ìkéde rẹ̀ orí ìkan tó fẹ́ máa ṣe ní olùsẹ̀ láàrin oṣù rẹ̀ àti mẹ́ta tó fẹ́ wá ní pé nínú àwọn sọ̀rọ̀ tí a bá lọ lórí mẹ́ta yẹn wọ́n máa ń àwọn sọ̀rọ̀ mẹ́ta sọ̀rọ̀ àyà tó ń bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ tó yá ìgbà ìgbà kò sí wàhálà kò sí wàhálà mẹ sẹ́yìn bá sá ti mọ̀ sí ni tàràwé ìsìn ìmáàmù ọba àti wítìr wítìr náà méjì dọ́sálámà náà wítìr náà ẹlẹ́kẹta tó tún wá wítìr náà ni yé wa kẹsì ká dà níyà fún méjì òun pé dà níyà àfi ní ẹ pé sẹ́fẹ̀ kò sí ti ń jẹ́ báyìí wítìr ní gbogbo ẹ̀ àlékún. Bàbá ìgbé gbogbo òráyè fún òráyè ṣètò láti gbé ìgbà tó máa mélòó ló délé? Kò tí tó. Ó kù bí ǹjẹ́ lè fi rákà mélòó tí ó fi tó ah khalas yóò ṣe zohor raka mẹ́rin yóò ṣe asur raka mẹ́rin àmọ́ tó bá jẹ́ pé gbà tó dé sí àsìkò magreth ti tó yóò ṣe zohor raka méjì yóò ṣe asur raka méjì nítorí pé sífẹ̀tù alqada sífẹ̀tù ẹ̀dẹ́ yóò ṣe yẹ kó ṣe lásìkò rẹ̀ náà ni ó ṣe méjì amẹ́ni ìṣètò bá dé tó ràn ọ̀bá sí wà á ti gbé sọ láti méjèèjì lóde tí n tó sẹ́kù tó ràn ó fi wọ̀ tó bá tó fún rákà márùn péré àjẹkẹ́ yóò fi dóòrò rákà mẹ́rin yóò tún ti àṣírí náà ní rákà mẹ́rin torí pé yóò ti parí dóòrò yóò tún wá bẹ̀rẹ̀ àṣírí lásìkò tiẹ̀ náà òrùn ọba àwọ̀ ọba lórí ẹ̀ eléyìí jẹ́ bó jẹ́ parí. èèyàn ń ṣe sọ láti lè ṣáì lọ́wọ́. ẹnikẹ́ta kí lè ṣe sọ láti lè ṣáì lẹ́yìn tarawih ọ̀tọ̀. sábẹ́ òfin ọlọ́run amábòlẹ̀ wà sẹ́yìn òbí wa ti sọ láti lè ṣá ìlàsùn. Nà ẹ̀hìn torí tó yẹn bá ní excuse mẹ́tò yẹn bá lẹ́ excuse àwọn ìdáhùn rẹ̀ lẹ́yìn kọ́mọ́jà kẹ́kọ̀ọ́ máa fẹsẹ̀ ṣeré. So ẹ dà níyàn kí ẹ̀ fẹsẹ̀ sọ láti lè ṣá ìmáàmù ti ṣe sọ láti tarawih nǹkan ìyálẹ́ nǹkan ìyá pàkìtì ní ìbéèrè dá ìbéèrè yẹn o nítorí bá fẹsẹ̀ sọ láti ọ̀ràn yẹn lẹ́yìn náfìlà yapa ńlá ń bẹ láàrin àwọn olùmọlúwà ṣùgbọ́n ìtọdọgba ni kọtọ tílé máa ń bá ti wá sálámà rákà méjì jẹ èèyàn wá tètè ẹ tètè mú rákà méjì tó kù ẹ tètè wa kó tó wá di pé ẹ darapọ̀ mọ́ náà àríkùsù. ẹni tí èsè mùsùlùmí. yóò wá ra nǹkan àtọ́ba ti lé lọ́pọ̀ má Ramadan àbí suyam tẹ̀sí ẹ̀gbọ́dọ̀ gbà ẹ̀gbọ́dọ̀ gbà Islam gbà pé ẹ lè gbẹ̀bùn lọ́dọ̀ káfíò tó àmọ́ kò lọ mẹ́sìn mi kí ẹ òtórí Ramadan ẹgbà mílíkì torí Ramadan ẹgbà kọ́mpútà torí ọ̀sán ọ̀gẹ̀dẹ̀ gbà tó

èèyàn díẹ̀ kan tó wà lè jáde fún àwọn èèyàn tó èèyàn tó wá gbọ́ sí mọ́tì tó wà ní ọba ṣé àwọn wá lè ṣe rárá o tí lè máàmù wa ọba ti ṣe jámù wa gbọ́dọ̀ ṣe ìmáàmù ò ṣe jámù wa gbọ́dọ̀ ṣe sòfin tó de à ń pa sùn láti pọ̀ nù ìmáàmù ọ̀pá mọ́kìrìbà ti ṣàìkọ̀ ẹ̀yin tẹ́ wọnú mọ́síláṣí ẹ̀ gbọ́dọ̀ náà tẹ̀lé ìjẹ́bù ti jẹ́ wọ́n pè ní alìkìyàtọ̀ alìkìmá alẹ́fìtẹ́yàtò alẹ́dìmá ìyẹn ni pé yíyarí má lè máàmù lọ́wọ́ yóò sì bá sọ láti yìí jẹ nítorí mú ìmáàmù má ti ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ dáwọ́ àìkò sí pápọ̀ ọ̀dọ́gba kí pápọ̀ náà kó sì dédé nísìn tẹ́ ẹ̀ bá pápọ̀ lánàá bójú ṣe rọ̀ ó túmọ̀ sí pé á pàdé ní sọ̀dá tó lẹ́yìn iṣẹ́ á fi ṣe sọ̀dá tó tarawih lẹ́yìn al-isha tó sábà wà pápọ̀ sábà ti túká lánàá kálukọ́ jáde kó mọ́sálásí àti mọ́sálásí kálukọ́ lọ́mọdé kìyàmù lélì rẹ̀ ní ilé lẹ́yìn ìgbà tó bá sùn tó bá tají èèyàn mélòó ni ọ̀ tají ìbẹ́ yìí náà mọ̀ kọ́kọ́lọ́pọ̀ ẹ̀ láhàúlà wà lápò tẹ ẹ lẹ́nu ẹni tí ń ṣe sọláṣí tàràwí ìgbẹ́lẹ́ ìmáàmù tí ń pò jù àbẹ́ lómi tó ti sùn lọ gbogbo wọn á fi ẹjọ́ alẹ́gbẹ̀rẹ́ sálámà ẹlẹ́kẹrin ni o àdúpẹ́ ah, ó ti ẹ̀jẹ̀ tán lọ tó ti sùn lọ. torí ẹ̀ ló jẹ́ kó orí ń bẹ́ nu káwọn èèyàn wá ṣe mọ́tíláṣí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ rọmọdọ́ọ̀nù kọ ọ̀pọ̀lọpọ̀ ti sùn lọ tọ́lá tó lè ṣe àgánù ní òní sí eléyìí jẹ́ bó ti jẹ́ àlékún ìgbà. Thank you àyàn màtún àyàn tún sọ láti yẹn sí àyàn tún sọ láti lè ṣáà nítorí pé jámù tẹrí yẹn ibi tó lágbára dé ó náà ní pé ọ̀dọ̀ imam láti mà bá àti bá àti ní ìsìn imam sàlà parí magre imam sàlà ọkàlì táwọn fẹ́fẹ́ tó dídé ní ọlọ́wọ́ kọ́rọ́ lọ́wọ́ kọ́rọ́ àwọn fẹ́ẹ́ máa ṣe iṣẹ́ àti wọn lọ lábẹ́ òfin ọlọ́run yóò lè gbogbo wọn ni ẹ bá pẹ́kẹ́ tó jáde tó bá ti mọ̀ pé kí ni wọ́n fẹ́ ṣe sọ̀lá tó lé ìṣá. lèmán bẹ́ẹ̀ni tó bá fẹ́ ọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ kéèké wá bákan náà lèmán yọ̀wọ̀ fẹ́rù lèmán yẹ̀ṣà wọ́n yọ̀ ẹ́ ṣe kò yẹ̀ṣà máa ń forí di ẹni tó bá wù á máa fìyà jẹ ẹni tó bá wù àmọ́ tó bá sọ máa yẹ ṣá. bíi bíi bíi máa yẹ ṣá hm. ọ̀rẹ́ máa yẹ ṣá ọ̀rẹ́. ẹmu yẹsọ ọma níbo ni yẹsọ ọma wà nù àlùkòrán hmm? mo ní kò má yà yín wa ayé àtọ́jọ pé má yẹsà ọjọ́ra wọn lọ́hùn má yẹsà ọ̀nà ọjọ́ra wọn pẹ̀lú yahabuli má yẹsà ọjọ́ra wọn rárára nítorí pé yahabuli má yẹsà àbí yahufiru lè má yẹsà ọlọ́run á máa forí jẹni tó bá wù ọlọ́run á máa fẹ́ni tó bá wù lọ́rẹ̀ báyìí àmọ́ lẹ́hùn máa yẹ ṣàkó rẹ̀ àwọn wọn ò ní gbogbo tí wọ́n bá ń fẹ́ nínú rẹ̀ ọlọ́run fún wọn ní gbogbo tí wọ́n bá ń fẹ́ nínú ẹ̀kọ́ jọra wọn mo rò pé wà kò jọra wọn àmọ́ tẹ́ bá ráyà mú wa ní ìtúkọ́ sọ pé yahabu lè máa yẹ ṣàkó sínú àkùrà abu amadu àti ẹ̀sìn wọn ni ní ọ̀yàwó wọ́n dájú pé babaláwo lélẹ̀ lẹ́jọ́ àtijọ́ babaláwo kọ̀ yẹ káwọn èèyàn máa tó lẹ́yìn kọ̀ yẹ kọ́ máa tó lẹ́yìn àkọ́kọ́ tí kéde mímbàrún wọn pè mímbàrún ẹnibi tí ẹ̀ ń ti sọ ibi tí ìmáàmù ti dúró tó bá fẹ́ ti sọ dáa kò gbọ́dọ̀ ga rárá bákan náà bákan náà ni gbogbo ẹ gbọ́dọ̀ rí ibì kan gbọ́dọ̀ ga ju ibì kan lọ sábà wá sí tí àyè máàmù bá ti wá ga gbogbo àwọn olùmọ̀ wọn ní kọ̀tọ̀ lọ́dọ̀ àwọn màlìkì yá àwọn sọ pé tí ọba tuntun àtẹ́lẹwọ́ kan lọ ọba tó láti jẹ àmọ́ àwọn kórìíra rẹ̀ tó ń ta wá kórìíra kí wọn láǹfààní tó àmì tó wọn sọ pé tó bá ju àtẹ́lẹwọ́ kan lọ sọ láti máàmù bàjẹ́ táwọn máàmù náà bàjẹ́ tá ńlá ti dàrú tẹ̀lé ìtumọ̀ ti pé gbogbo gbọ́gà gbọ́gà yẹn gbogbo bí tó bá ti ga ẹmu wa lẹ́bù kí Ramadan yóò tó tán ẹmu wa ti lẹ́bù kálukú sí mi nítorí pé àti ìdáná táwọn èèyàn máa ṣe yọ ó tó múyàn gbá pé gbogbo sọ láti dá àti ànígbàládà sọ láti fi bàjẹ́ sọ eléyìí dẹ̀rù sí ẹ sì máa pé bí wọ́n bá ti ka mọ́ṣáláṣí kún yìí bẹ́ẹ̀ láyé lè má mú wọn ẹ bá ní mọ́ṣáláṣí ìlú lélẹ́yìí ayé lè má mú ọgá yóò lékele máa ní mọ́sálásí àbá tẹ̀síìrì lélẹ́yìí tẹ onígbà tó ti lè má mú lò àbí òye wa tó gbogbo ẹ̀ rọ́bìṣì náà gbogbo ẹ̀ gbọ́dọ̀ dọ́gba ọkàn gbọ́dọ̀ jù lọ. Thank you dáná sí ẹ kọ lágbè àlọ kọ lágbè àlọ àlà báyà ń yá ti yín lò à lẹ́sẹ̀ ẹ̀ lẹ́tọ̀ ẹ̀sùn kan yẹn fi kéde mùsùlùmí lórí kọ lágbè àbí bẹ́ẹ̀ kọ́ báyà nù abọ́ ní máa dá mí tí ó fi tayọ àlà ẹ̀ tó iṣu pé kọ lágbè yìí gbé sẹ́kíùs báyà sọdún lẹ́yìn náà sùn ẹ sọ pé eléyìí kìí ti lọ́n. Ramadan dé ń ṣe sòyà fẹ̀ntọ́ bá jẹ bẹ́ẹ̀ ń dín fi àjẹrà rẹ fi fi para rẹ ìtọ́lọ́fẹ́ fi fi rẹ sí. mùsùlùmí ni wọ́n bẹ̀ kí kò ṣe sòyà mọ́ Ramadan amal kufar fana àwọn kèfèrí wọn ọ̀bẹ wọn. ǹgbọ́ àdúrà. kíni. kò sí wàhálà ẹ máa fi ẹ máa fi kú káàsì torí pé rìwáyà máa wá fún ta lórí sírísírí gbogbo ẹ sì fẹsẹ̀ rìn náà sáré. ṣé ń ṣètò àwọn ẹni tó bá ti ń fagbọn lọ́wọ́ bá ya ẹgbẹ́ tó lọ́n ṣe léwọ̀ ni máa ń ta ó sì ti bá a sọ́kọ̀ fọ́ ẹ̀yìn alódì ẹ̀yìn alódì ẹ̀ ti ṣe ọmọ pé nǹkan tó ń ṣe yẹn lọ́ba lẹ́ fi yẹn lódì tó bá tún dé sáà tó bá pẹ́ tó padà tó máa bá sọ̀rọ̀ kí ni ká bá yín sọ́ńtọ̀ sí ẹ̀ sí ìsìnkì ni yẹn lọ́yà ọwọ́ máa ṣe dọ́jọ́ kú náà ẹ̀ tún bẹ̀rẹ̀ tọlọmba nílò òun náà padà yí padà gbèdé máa sálámà sí yẹn kí wọn ní àmì àlékún sálá kọtọ kò sínú súnà bẹ wàhálíkùmù sálám wàhálíkùmù sálám wàràhàmùtúlọ wàhálíkùmù sálám wàràhàmùtúlọ ìwọlọgbẹ àmà àmì àlékún sálám nàìjíríà lẹkọọ tìrà ńlẹ̀ torí báwọn wò pé nígbà tó tó bá assalamu alaikum wọ́n ṣàdúrà fáwọn wọ́n á ní àmì alaikum salam tó kéde bí àwọn oníkà máa dà wa alaikum salam wa alaikum salam wa rahmatullah wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹlòmíì eléyìí eléyìí tẹ̀ tuntun ẹlòmíì tó bá sálámù sí àmì àmì ni kò sí wa alaikum salam ìgbà ẹni pé o ti ń tọ̀ sàdúrà fún náà. iṣẹ́ gbé ọlọ́wọ́. Thank you gbogbo olú tó bá pè nílùú rẹ tó sì máa gbé bẹ nǹkan kan wá gbé ọ lọ ìlú yẹn ní nǹkan tí ò ní mú ọ lò jíjọ mẹ́ta lọ àbí kò tó bẹ́ẹ̀ arìnrìnàjò náà ní ọ lópin ìgbà tó o bá ti níyàwó ń bẹ tó bá níyàwó ń bẹ ọba àlọ lójọ kan bẹ èyí sárìnrìnàjò ọba àlọ wákàtí kan bẹ èyí sárìnrìnàjò àmọ́ níyàwó fẹ́ ọ̀gá ń sọ pé lù rẹ ni arìnrìnàjò ni ọ́ nílù rẹ yẹn nígbà tó o ti nílò tó jọ mẹ́rin náà wàlẹ́ kù. wọ́n ní wọ́n sọ fáwọn sani tí o ti níyàwó nìkan ní ma ṣe alìkàtìkà sọkùsọ gbogbo mùsùlùmí tó wàá ti gbàlagbà ló lè ṣe àlùfẹ́tìkà ó níyàwó tàbí kò níyàwó àmẹ́ni tí ò níyàwó tó ti tó níyàwó kí ló mú má níyàwó náà nàlẹ́ gbèsè. àwọn kan tó sọ pé ìmọ̀ àmúti. kí wọ́n máa ń lálẹ́ àwọn ọmọ wa wá sí àwọn títí wọ́n máa lọ fún àwọn láti ṣèlú wọ́n ti sọ fún wọ́n ti sọ fún àyàn èèyàn lọ bá sọ̀rọ̀ náà wọ́n lè mutí síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ ni wọn ò lè má mú tó ẹ̀yin ọ̀yẹ́ lè má mú torí pé àyè ìmáàmù àyè tó pé ni wọ́n á jẹ́ pé ìmáàmù ni ọmọ wa mú un wọ́n sọ fún pé mẹ́ta lẹ́nu orí kalẹ̀ ẹnu rákà yìí subhanallah oníjẹba tó sọ subhanallah wọ́n kò forí kalẹ̀ lẹ́kẹ̀ẹ́ torí pé ti dàrú tó irú àwọn eléyìí ọ̀tọ́ kò sì máa mú àmọ́ máa gbọ́ wọn ni wọ́n pé gbogbo gbèsè tẹ́ mọ̀ fẹ́ gbé yọ́ láàmì láàká ẹ̀sìn wádìí náà. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبين أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وما أكبر وأكبر يا واجب torí àìjẹ́ أما ẹ máa ń fẹsẹ̀ déyàn ọ̀sẹ̀ bí ẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله